ẹ̀mí mímọ́ hmm. ọba títí ayérayé àdàgbà má tẹ ọ̀párìn ọ̀dàgbà má fọ́ lójú ọlọ́run mi tó lágbára jùlọ olówó orí mi bàbá ńlá bàbá mi hmm. original daddy kan ṣoṣo báyìí kábíyèsí rẹ lónìí o Ẹlẹ́dùmarè mo dúpẹ́ fún yín mo dúpẹ́ oore tẹ́ ti ṣe tipẹ́tipẹ́ a fún èmi ẹ̀ tẹ́ máa tún ṣe ọba mi ẹ ṣé o I can't thank you enough you are so wonderful you are so excellent you are so powerful ọlọ́run ẹ ṣé olúwa ẹ o ẹ ṣé gan ni o ẹ ṣé gan ni mo dúpẹ́ olúwa ẹ ṣé o ẹ ṣé gan ni mo dúpẹ́ ẹ̀yin bulẹ ta ló bá fi ṣàkàwé rẹ o nínú ayé wa ẹ ṣe yín kí ló bá fi yìn ẹ́ lógo láyé wa dúpẹ́. ó ṣe o bàbá mi àti ọlọ́run mi thank you father ó máa ṣe o Sisi Quadri rest in peace o pẹ̀lẹ́ i'm not your fans but you are dead rest in peace ṣá àjòjì ni everybody jẹ́ láyé ká má kọ̀ kú lọ́mọdé ká purpose ká tó lọ ni that's it. ẹ ro, o mm. a fẹ́ mú líìsì mo rí líìsì kan ni o ẹ jọ ẹ bá mi ẹ ń ti wọlé torí mo mọ̀ pé ní pílàfọ́ọ̀mù yìí ìbẹ̀rù ni ó máa ń dẹ́rù bà wọ́n ìkà ìkà sì pọ̀ lórílẹ̀‐èdè tí a gbé bí mi sí tí mo ti wá tí ń ṣe Heavenly Father Bola Folashade say thank you for this morning. Esther say thank you mama sarah tó ló wà ní jésù tó fi máa yọ mí dé ìmúrọmọ kẹnu mi dùn àná olúwa pọ̀ lórí mi olúwa gbóhùn mi olúwa ṣèyí fún mi olúwa tó rẹ̀ mí lẹ́kún ọmọ tó olúwa tó rẹ̀ mí lẹ́kún mama rẹ̀ dúpẹ́ o i thank you lord on behalf of all my children i thank you lord for my life for the wonderful daughter you've given unto me thank you lord for the life we are living now a lot of people they make life difficult for us yes we say thank you for their life as well because you want their life ayé àwọn ọmọ wọn pé ó máa nira fún àwọn ọmọ wọn ní ìparí òun lè ṣe yes hello, lò wọ́n fún iṣẹ́ búburú iṣẹ́ búburú tí ẹ bá lòyàn fún náà lè máa san fún padà ọlọ́run ẹ ṣé gan ni o mo dúpẹ́ fún ohun tí mo fẹ́ wí lónìí mo dúpẹ́ fún èyí mo fẹ́ sọ òtítọ́ nìkan la fẹ́ wí òtítọ́ nìkan la fẹ́ sọ a ò fẹ́ sọ nǹkan mìíràn ju òtítọ́ lọ ọlọ́run tí ẹ̀yin fúnra yín jẹ́ òtítọ́ ó láti tìkọ́ ṣe ni ọ̀rọ̀ wà lọ́rọ̀ wà kò lọ ọlọ́run ọlọ́run fúnra rẹ̀ sí ni ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ni ẹ̀yin fúnra yín olúwa mo fẹ́ wí lónìí bá mi wí mo fẹ́ sọ lọ́ba mi sọ mo fẹ́ dè lọ́ba mi dè mo fẹ́ tu lọ́ba mi tu ọlọ́run ètò mo fẹ́ wí lónìí má jò jẹ́ àsọgbẹ̀yìn má jò pa mẹ́ ẹni bá dìde ogun sí mi lórí ètò mo fẹ́ wí lónìí ọlọ́run fojú wọn gbolẹ̀ ọlọ́run bá yẹ wọn jẹ́ ibi tí wọ́n bá fẹ́ fún mi kó jẹ́ ìpín tiwọn ibi tí wọ́n bá fẹ́ fọmọ mi kó jẹ́ ìpín tiwọn àwọn tó halẹ̀ mọ́ wa ní kọ̀kọ̀ ní gbangba olúwa àṣírí wọn má jò bó olúwa gbogbo ìṣe wọn tó ti dá tipẹ́tipẹ́ ọlọ́run gbé sí ìta gbangba gbogbo ọ̀tá ayé wa má jẹ́ ká sì wọ́n bò àwọn ìka orílẹ̀-èdè nàìjíríà bàbá má jẹ́ ká sì wọ́n bò àwọn apanilẹ́kúnjayé àwọn àbàtẹnijẹ́ ọlọ́ má jẹ́ ká sì wọ́n bò gbogbo àwọn tó wà lórí orílẹ̀-èdè náà tó ń jẹ́ ajẹrin tó ń jẹ́ ìṣòro wọ́n rò bóyá wọ́n jẹ́ ìbùkún ṣùgbọ́n tó ń jẹ́ ìṣòro fún orílẹ̀-èdè náà ọlọ́run tí àwọn fúnra wọn ò mọ̀ pé ìṣòro ni àwọn jẹ́ ọlọ́run fi ara wọn wò wọ́n olùwàtú àwọn náà ní àṣírí jẹ́ kó rí ara wọn torí pé ọ̀tí tó bá ríra rẹ ló máa tó mọ bó ṣe jẹ́ gangan ọjọ́ tí a síwọ̀n àti òṣèré bá sì ti mọ̀ pé wèrè lòun ń ṣe ọjọ́ náà lòun náà bẹ̀rẹ̀ sí ara ẹ̀ bẹ̀rẹ̀ sí yá mo gbàdúrà ní wákàtí iṣẹ́ àwọn ìdààmú àti ìṣòro tí orílẹ̀-èdè náà ń kojú olúwa fi wọ́n sí ní ìta gbangba olúwa ìdààmú àti ìṣòro tó ń dojúkọ ayé mi lórúkọ jésù má bò wọ́n olúwa tú gbogbo ẹ̀ pátápátá náà I cover my daughter, my people with the blood of Jesus Christ. <laughs> Àwọn tó fọmọ nà mí, Ọlọ́run gbẹ̀san lára wọn, Ọlọ́run jọ. A ní kankan tá a fẹ́ sọ ju pé ẹ̀san fún wọn bá ṣe ṣe. Ọlọ́run ẹ̀san nìyí, ọba mi tó máa ń ẹni adarí gini má gbàgbé ẹ̀sìn nìyẹn lẹ́yìn bọ̀ kọ́kọ́ ìrìn bẹ pẹ̀lú yín láti san fún ní kàlọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ọlọ́run jọ gbogbo àwọn ọ̀rẹ́ wa sọ fún wọn gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wọn ọ̀tá wa Olúwa sọ fún wọn gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wọn ọ̀tá orílẹ̀-èdè Olúwa sọ fún wọn gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wọn gbogbo ọ̀tá progress wa Ọlọ́run wa sọ fún wọn gẹ́gẹ́ bí iṣẹ́ wọn àwọn tó fẹ́ ka progress Ọlọ́run wa sọ fún wọn gẹ́gẹ́ bí iṣẹ́ wọn àwọn tó àwọn tí ò fẹ́ kí a ṣubú olúwa bá wa san fún ọ gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wọn àwọn tó fẹ́ kí a ṣubú àwọn tó jà wá ní olè tó ṣèkà fún olúwa bá wa san fún ọ bí iṣẹ́ ọwọ́ wọn ọlọ́run ìjọ mo gbàdúrà ìjì tó wà nínú ọdún yìí olúwa fi jà gbogbo àwọn ọ̀tá olúwa ìjì tó wà nínú ọdún yìí àwọn ọ̀tá ni kò fi jà ọ̀tá tó dìde ogun sí mi tó dìde ogun sọmọ mi tó dìde ogun sí ògo àti ìgbà àti platform mi tó dìde ogun sí ilé mi àwọn ìjì tó wà nínú ọdún yìí àwọn oníkẹ́ fi ìjì náà jà gbọ́ ìwọ ìjì tó wà ní ọdún yìí ò ní ja èmi àtọmọ mi ò ní ja àwọn olólùfẹ́ mi ò ní ja gbọ́ àwọn tó fẹ́ mi fẹ́re ò ní jà mí lórúkọ Jésù ìjì ayé yìí tó wà ní ọdún two thousand and twenty-four gbọ́rọ̀ Olúwa bẹ́ẹ̀ ni ká pàṣẹ nǹkan láyé a máa fi tirẹ̀ múlẹ̀ lọ́rùn ó yá ò ní ja èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi gbogbo àwọn tó bá ń flag page mi lórúkọ Jésù Ọlọ́run bá mi já okùn ẹ̀mí wọn bá mi sọ ẹ̀dá bẹ́ẹ̀ di òkú ẹnikẹ́ni tó ń flag page mi tó ń dààmú page mi ẹlẹ́dàá ṣẹ̀dá bá mi dààmú wọn bá mi pa ìdá bẹ́ẹ̀ ní kú àìtọ́jọ́ ni kò fi pamọ́ sọnù ẹni tó di ogun mọ́ mi kokoko tó ṣàṣẹ pé àṣì wọn ò gbúdọ̀ tú tó ń ṣèkà nínú ayé tó ń pera wọn ní ènìyàn rere àṣì wọn má jò bò mọ́ gbogbo àwọn tó ṣèkà fún mi tó ń pera wọn ní ènìyàn rere tó ń fi ènìyàn ṣe ètùtù ní orílẹ̀-èdè nàìjíríà má jẹ́ káṣírí wọn bò lórúkọ jésù bẹ́ẹ̀ ló máa rí kò ní padà jésù olúwa wa àmín ẹlẹ́dàá gbàkóso ẹnu mi di agbára ó di àṣẹ ee maria bose kadayaba ẹnu mi di àṣẹ ó di agbára èmi náà mo jẹ agbára tí ò ṣe yájú sí tí ò ṣe rí fín agbára kò ṣeé fi wọ́lẹ̀ agbára kò ṣeé dojú ìjà kọ mo jẹ́ mo gbé mi mo gbé ọmọ mi bẹ́ẹ̀ lórí kò ní í padà ẹnikẹ́ni tá a bá lò nínú ilé mi láti wákàtí láti máa gbàbọ̀dé tèmi mo gbàdúrà fún òun náà àṣírí ẹ̀ má jò bò mọ́ ọ̀run já sí ìwòwò ní ìta gbangba ẹnikẹ́ni tó bá súnmọ́ mi bí iṣan ọ̀ràn àbí ẹnikẹ́ni tó jẹ́ bí àbí ara àbí tó tan mọ́ mi tó bá lò fún mi láti máa dààmú ayé mi gbogbo ohun tó bá ń ṣe ní burúkú olúwa láti ìsinsìn ọlọ́ba mi tú síta gbangba bá mi kan ẹ̀dá bẹ́ẹ̀ ní àbùkù ayérayé bá mi fi ẹ̀dá bẹ́ẹ̀ ṣe ẹ̀sín irú ẹ̀dá bẹ́ẹ̀ olúwa jẹ́ kí ẹ̀sìn òjò ẹ̀sìn rẹ̀ kó rọ̀ ní ìta gbangba ní ìkórìtà ẹ̀sìn kó wá pa sínú ẹ̀ ìṣòro àti ìdààmú tó máa dé ba tí ó máa wà shock forever olúwa jọ̀ọ́ mo gbàdúrà fún olúwa jọ̀ọ́ dé ba báyìí ìwòwò làgbàdo máa ń wọlẹ̀ mo gbàdúrà fún ẹ̀dá bẹ́ẹ̀ bá mi já sí òbọ̀ láṣọ maria bó so kàdáyàbá ẹnikẹ́ni tó wà nínú ẹbí àbí ará mi tí a lò bí ogun fún mi tó lòun ò ní ronúkúwàdà ó tú àkókò ẹ̀sìn rẹ̀ olùwàjò ṣẹ̀sìn ìta gbangba olùwàjò ṣẹlẹ́yà oríta méje olùwàjò ṣẹlẹ́yà oríta márùn-ún olùwàjò ṣẹlẹ́yà oríta mẹ́ta olùwàjò ṣẹlẹ́yà oríta kan olùwàjò ṣẹlẹ́yà oríta méjì olùwàjò ṣẹlẹ́yà oríta mẹ́rìndínlógún olùwàjò ṣẹlẹ́yà twenty four junction olùwàjò ṣẹlẹ́yà one thousand junction olùwàjò ṣẹlẹ́yà ní òkè lójó ṣẹlẹ́yà ní ìsàlẹ̀ babajọ ṣẹlẹ́yà ní gbogbo ọ̀nà gbogbo ẹnikẹ́ni tó wà nínú ilé mi tí a lò bí ogun tó lòun ní ronúkúwàdà àkókò ẹ̀sìn rẹ̀ tó báyìí olùwàjò ṣẹlẹ́yà ayérayé ẹni dojú ìjà kọ mí ẹni ṣàgóde gbà fún àwọn ìkà lórí ọ̀rọ̀ mi lórí ọ̀rọ̀ ọmọ mi gbogbo àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ó yá àkókò ẹ̀sìn wọn tó bó ti wù kó súnmọ́ mi tó ó yá o hmm, ọ̀dájú ló bí owó ìtìjú ló bí gbèsè àwọn ọ̀tágo òṣàánú ayé ènìyàn torí bẹ́ẹ̀ mi ò ní ṣàánú ọ̀tá mi mọ́ lórúkọ Jésù àánú ọ̀tá tó ti máa ń ṣe mí tẹ́lẹ̀ àwọn tó dàbí ọ̀tá fún mi tà ní wọ́n máa ṣe má jòkó ṣe mí mọ́ o ọlọ́run jọ̀ọ́ má jẹ́ kínú mi dùn sọ́ta mọ́ lórúkọ Jésù torí ẹni tínú rẹ̀ bá ń dùn sí ọ̀tá rẹ̀ nígbà gbogbo ó ń compromise ni ẹ́ńtà lò nínú ilé mi náà ní gbàdúrà fún ọ báyìí tó ìdúró gbogbo níbẹ̀ bá ṣe pọ̀ tó tẹ́ ṣàgbọ́dẹ gbà láti fà mí wálẹ̀ ó yá ẹ ṣubú sínú ẹ̀rẹ̀ ọ̀run gbé ẹ̀sìn yín lọ sí ìta mẹ́ta ìta gbangba lẹ́ẹ̀tì ṣẹlẹ́yà bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà ẹni bá di ogun àti ọ̀tẹ̀ mọ́ mi ẹni bá wà lórí Facebook tó ń finá ogun mọ́ mi ó yá mo gbàdúrà fún ẹ̀sìn tiẹ̀ náà ọ̀run kó gbé ẹ̀sìn ẹ̀ sí ìta gbangba gbogbo ẹni bá fẹ́ràn mi bọ́rọ̀ olúwa ọ̀run yóò kẹ́ ọ̀run yóò gé ọ bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà Jésù agbára wa thank you Father for this moment we worship you Lord because you are God in Jesus name we pray amen ẹ káàbọ̀ fíòdó wà níbí ṣó ti yé bẹ́ẹ̀ lórí pílàfọ̀mù yìí tòótọ́ nìkan làwa ń sọ ń bí àwo ò sọ̀rọ̀ káwọn èèyàn bá lè kó wa jẹ àwo ò sọ̀rọ̀ torí pé àwo tiẹ̀ ń ṣe ń dómi àwo òde ṣe fi ń ṣètùtù ayé ṣó ti yé bẹ́ẹ̀ àwo ò sọ̀rọ̀ káwọn èèyàn bá lè láwà àwo ò sọ̀rọ̀ ká bá lè rojú rere àti ènìyàn gbà ṣó ti yé torí nínú ọdún yìí a sọ fún wa gẹ́gẹ́ bí ìwé àìsáyà orí karùn-ún ṣe sọ ẹsẹ̀ ogún ó ní ègbé ni fún ẹni tó rí dúdú ní ọdún yìí tó pè ń funfun bẹ́ẹ̀ ni ègbé ni fún ẹni tó sì rí pupa tó pè ní dúdú you must say, say the way it is a fẹ́ ṣe list of àwọn fúlàní ẹ wá wò hmm. ẹ káàbọ̀ ẹ kú ọjọ́ mẹ́ta ṣé dáadáa la bá yín hmm. ẹ tún dín ni ẹni bá flag show yìí ẹni flag mi ẹni máa ń flag mi yẹn ọ̀run kó já okùn ẹ̀mí ẹ̀ pẹ́wù ọlọ́run kó sokùn ẹ̀mí ẹ̀ kó sọ ọ́ di pépà tí ò ní wéètì mọ́. Hmm. so ẹ jẹ́ ká wo a fẹ́ wo àwọn líìsì àwọn fúlàní àwọn tí èmi bá mọ̀ lèmi máa sọ òwe ọmọ pé mi dúró bọ́lá kí ni nǹkan náà ẹ̀hẹ́ a máa. àwọn olúwo olúwo kí wọn olúwo mandela olúwo mandela. no báwo ló ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ mọ̀ wípé bí irọ́ bá lọ fún ogún ọdún hmm. ọjọ́ kan báyìí òun náà ló ṣetán máa padà bá o kò tá hmm. a fà sókè tó yé hmm. dógún rí bọba yóò rí àwọn fúlàní ẹyọ àwọn fúlàní àwọn fúlàní kí ló máa àwọn sí lórí ọ̀rọ̀ àdíjà sulaimon eléyìí tí a sọ̀rọ̀ rẹ̀ lọ́jọ́ kejì àná ní ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ ní àtúntà níbi tí wọ́n sọ pé wọ́n ti jí i gbé àṣé wípé olóṣó òun náà ni àdíjà o àṣírí ti padà wá tú báyìí lórí àwọn èèyàn tí wọ́n pawọ́pọ̀ tí wọ́n gbé àdíjà kì í ṣe àdíjà nìkan ṣo ni wọ́n pawọ́pọ̀ gbé o àṣírí wọn ti tú wípé àṣírí sì gbọ́dọ̀ eléyìí táwọn èèyàn lérò ìpínlẹ̀ ọkọ àtìyàwó lè. You can see them from the beginning now. I want to play this. Eh? you know what I want to talk about okay <laughs> so I don't want to etiri etiri picture yẹn ẹ ti the other guy tó lòun olúwo yẹn ìyàwó ẹ̀ lélẹ́yìn tí wọ́n bá ti fẹ́ pa èèyàn ìyẹn ni ó máa mú ẹsẹ̀ àwọn tó fẹ́ pa dání ṣó ti yé ọkọ àti àwọn others friends ẹ̀ wọ́n máa wọ́n máa dù lọ́rùn àwọn fúlàní àwọn òsínwín hmm, mo ń bọ̀ jẹ́ ń gbé báyìí so ẹ ti rí a máa play ẹ lọ but i want to cover this shirt i want to cover the face totally okay àwọn fúlàní ṣe ti rí wọn gbogbo wọn nínú sin yẹn they are all fulanis but ọmọ yorùbá ni wọn o ṣó ti yẹ yín mẹyẹ ṣe rí ní ìgbà kan ṣe rí one thing tí nípa èmi ọlọ́run ò ní jẹ́ kémi ríjà fúlàní ṣó ti yẹ yín mẹyẹ mi ò rí rí ọlọ́run ò dẹ̀ ní jẹ́ ríjà fúlàní ṣó ti yẹ yín ṣùgbọ́n àwọn eléyìí ọmọ Yorùbá ni wọ́n o ṣó ti yẹyin àwọn èèyàn tó ń pa because you know one thing about this Yorùbá people I start to fear you guys now ẹ̀rù Yorùbá ń bà mí gan ẹ̀rù Yorùbá ó ń bà mí tó bá jẹ́ pé a lè tú ìpín yàn ni n bá tú ìpín mi yàn ipe ọlọ́run mi ò dẹ̀ blame ọlọ́run kí ló dé tó dá mi sílẹ̀ Yorùbá ṣó ti yé bẹ́yẹn ẹ̀rù Yorùbá ń bà mí yorùbá máa tọ́ka sí ayé ẹlòmíràn wọ́n máa ń yọ ìtì igi ojú ẹlòmíràn wọn ò kì í yọ ìtì igi ojú wọn ṣe rí majority of àwọn eléyìí tí a kọ́kọ́ fi wọ̀nyí ẹ ti máa rí kì í ṣe pó ṣẹ̀ṣẹ̀ ń trendy ẹ dẹ̀ rí pé lórí platform yìí ẹ fi agbára wọ̀n mí pé yorùbá ni yín don't worry ó ti yẹ yín bẹ́yẹn ọ̀run gan kò ní yọ́nú sí gbogbo ẹni tí ò yọ́nú sí mi tó jẹ́ pé tòótọ́ lèmi ń sọ ọlọ́run gan máa fi ẹ̀sìn yín síta gbangba ẹ dẹ̀ máa rí pé kò ń ṣe pé Yorùbá ṣẹ̀ṣẹ̀ máa ń pa èèyàn àwọn Fúlàní rèé o àwọn Fúlàní rèé o ṣẹ́tírí àwọn Fúlàní rèé o wọ́n máa pè wọ́n sọ pé wọ́n fẹ́ fẹ́ èèyàn ẹ máa gbọ́ o gbogbo àwọn tó ń ṣe come and marry ẹ mo ní mo fẹ́ dárúkọ àwọn Fúlàní nọ́mbà wá ṣe dáwọn eléyìí tí mo tó kọ́ṣọ́ sí Fúlàní ni wọ́n yàrá jẹ́ ṣó kíkọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tí mo ti mọ̀ rí Fúlàní tó wà láàrin Yorùbá tí mo mọ̀ gbogbo àwọn tó bá mi jà pátá àwọn tó jà mí lólè bí Wàsíù Àyìndé ìṣe Fúlàní apàyàn ni irú MC ìṣe Fúlàní apàyàn ni Koko Zaria ìṣe Fúlàní apàyàn ni ẹ̀ẹ́ kí lórúkọ ẹ̀ Pasuma ìṣe Fúlàní apàyàn ni ẹ̀hẹ́ ẹ ti ẹ̀dúró náà ẹ jẹ́ níbi títí Wàsíù yẹn náà ẹ̀ẹ́ Sule Alama-Alaika olè ni ìṣe Fúlàní apàyàn ni ó ti yé bẹ́yẹn efele ìsìn fúlàní apàyàn ni àwọn fámìlì mi tó darapọ̀ mọ́ wọn àtàwọn tó darapọ̀ mọ́ àti gbogbo àwọn pọlísíà tó sọ̀pọ̀tì wọn they are all fulanis apàyàn ni wọ́n ó ti yé yín mẹ́yẹn so èmi mo dẹ̀ máa ń sọ fún yín pé mi ò tẹ̀lé crowd tẹ́ bá dẹ̀ fi rìkíṣí bá mi jà bẹ́ẹ̀ ṣe tẹ́lẹ̀ àkọ́kọ́ lẹ máa tẹ́lẹ̀ lẹ́ẹ̀kejì ẹ máa tẹ́lẹ̀ lẹ́ẹ̀kẹta ẹ máa tẹ́lẹ̀ lẹ́ẹ̀kẹrin ẹ máa tẹ́lẹ̀ lẹ́ẹ̀karùn ẹ máa tẹ́lẹ̀ lẹ́ẹ̀kẹfà ẹni bá ti gbé ogun tìmí tí mi ò gbógun tẹ́ sọ wípé tẹ́ bá ti rí tòótọ́ ẹ̀ ní sọ tòótọ́ ẹ má máa support àwọn tó bá ń ṣe burúkú láti máa jẹ́ kí burúkú lè máa pọ̀ sí lórílẹ̀‐èdè gbogbo ẹni tó bá ti ń ṣe bẹ́ẹ̀ ègbé ni fún yín ìwé àìsáyà àti ìgbàgbé chapter five verse twenty ègbé ni fún ẹni tó rí dúdú tó pè ń funfun ègbé ni fún ẹni tó rí ẹni tó ṣe ìkà tó dẹ̀ ní rere ló ṣe ègbé ni fún ẹni tó ń bẹ èèyàn pé kó ba yé èmi jẹ́ ègbé ni fún gbogbo àwọn ènìyàn tí ó ṣí ogun ti èmi àti Adébùkọ́lá ègbé ni fún àwọn tó support wọn nínú ilé mi ègbé ni fún politician tó support wọn tó back wọn up ègbé ni fún gbogbo àwọn ènìyàn tó ń support tó dẹ̀ ra ẹran èèyàn tó ń pa àwọn èèyàn ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ń pajá lọ́bọ̀ọ́ àwọn fúlàní tí mo kọ́kọ́ mọ̀ àwọn nìyẹn ṣòtì yẹyìn àti gbogbo àwọn supporters wọn of course gbogbo wọn yẹn fúlàní wọn go and confirm ṣebí àpàyàn lẹ́ ń pè fúlàní àwọn àpàyàn nìyẹn fúlàní nìwọ̀n yẹn ó ti yẹyìn àwọn eléyìí ń sìn wọ́n ń dárúkọ inú igbó wọ́n máa ń dárúkọ inú igbó ṣóńgbọ́ ọ̀rọ̀ ẹ̀ ń gbọ́ mi ò sọ pé fúlàní ò sí nàìjíríà o mi láwọn apààyàn ò sí nàìjíríà bọ̀ tì level àti side tó bá ti mọ̀ ní kó o sọ ní ti tiẹ̀ ní tí mo rí ní tí mo sọ ní tí bá mọ̀ ní máa sọ ẹ jẹ́ sọ story kan ṣé ẹ rí bí àwọn eléyìí ṣe ń gbéyàn pa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o ọlọ́run ẹlẹ́dàá gbọ́ o tó bá jẹ́ pé wọn ò sọ bẹ́ẹ̀ fún mi ní ọjọ́ náà tí mo ní wọ́n sọ ọ́ kéègbé jẹ́ tèmi o ṣùgbọ́n tí wọ́n bá sọ fún mi ègbé òní jẹ́ tèmi o mo fẹ́ sọ̀rọ̀ Pasuma mo ti sọ́rí o mo ń bọ̀ láti ẹ̀pẹ́ ní ọjọ́ kan mi ò gbé mọ́tò lọ mo lọ rí mo lọ ra ìjà mo lọ sí mo ṣàgbà ìjẹ̀bú mo rúùtẹ̀ mo wá gba ẹ̀pẹ́ mo wá mi gbé mọ́tò because I want to go alone and I don't want to drive and sleep up in, on the motion so mo mo wá mo wọ mọ́tò so mo wá wọ mọ́tò láti ní ọjọ́ yẹn mo wá wá mọ́tò tí máa gbé láti ẹ̀pẹ́ nígbà tí mo dẹ́pẹ́ mọ́tò tó gbé mi láti ìjẹ̀bú tó drop mi so mo ń lọ sí èkó bí mo ṣe rúùtì ẹ̀ mò ń sọ yìí o mo wá fẹ́ gbé mọ́tò pé òkè ó jẹ́ ń gbé mọ́tò láti àjà wọn mọ̀ pé àjà yẹn náà wọ́n máa ní ẹ̀pẹ́ wọ́n máa ń ní àjà bọ̀ mo ṣáà wọ mọ́tò ṣá wọn á lókè tí má ti gbé mọ́tò yẹn mọ́tò tó gbé mi ó wá gbé mi ó gbá mi sí àwọn tí ó wà ní gáràjọ wá ní àwọn ò kọjá àjà ìwọ gèlè yẹn ti kúrò fìtìtú jẹ́ máa mutí lọ tí má ṣe ń sọ̀rọ̀ yìí mo fẹ́ mutí o torí wọ́n lè sọ pé wọ́n borúkọ wọn jẹ́ ni o gbogbo bọ́n ṣe ń pa èèyàn tó ń gbé síbẹ̀ yẹn pé many of them yorùbá wọn ò ní sọ sí o they won't talk about it gbogbo àwọn tó ń sọ̀rọ̀ because gbogbo wọn pátá ló ń pààyàn àwọn apààyàn wà lórí social media iṣẹ́ tó ń blọ́ọ̀gì àwọn tó dẹ̀ tí tó ti máa ń gé ara èèyàn tó ti máa ń tẹran èèyàn ti pẹ́ nóbì today tó ti ń pa èèyàn tó ti nígbà yẹn tó máa sọ pé èèyàn sọnù ó ti sọnù yẹn ó ti pẹ́ tẹ́tí mo ìwà ń kékeré tó bá ti nígbà yẹn báyìí ní Ondo State nígbà tí mo wà ń school mo ìwà ń kékeré wọ́n máa sọ pé tó bá ti rí mọ́tò tó bá ti rí five four oh five ńgbà yẹn five four oh five ló máa ń rè wọ́n láwọn ará ìjẹ̀bú ni o mo ṣe sọ́ngbà yẹn ni o àwọn ará ìlú mi wọ́n ní kí n kó sá o pé àwọn ìbàdàn àti ìjẹ̀bú especially ni o pé kó sá wọ́n máa ń gbéyàn lọ tó bá ti gbé lọ wọn ò ní rí mọ́ so ó ti pẹ́ tó ti ń ṣe tó ti máa ń pààyàn ànégé gbogbo àwọn yorùbá tó máa ń tewé ọmọ tó máa ń tewé ọmọ gbogbo wọn pátá ló ń ta mẹ́nu mọ́ọ̀nù wọ́n ń ta èèyàn wọ́n máa ń ta páàtì èèyàn ó ti pẹ́ tó ti ń tà á yorùbá torí ẹ̀ nígbà tí mo sọ̀rọ̀ ajálẹ̀ ẹ rí wọ́n ṣe bínú tán wọ́n bínú tán gbogbo iṣẹ́ tán máa ń ṣe lájàlẹ̀ tán máa ní wọ́n ṣe yẹn náà òun náà ní nǹkan báyẹn só ti òun ni gbogbo wọn ṣe bínú tán àwọn alájàlẹ̀ group of company. so story eléyìí bí mo ṣe wá dé mọ́tò yẹn mo ṣàdé eh, wọ́n ṣàgbọ́ngbà tó wá gbé mi dé mo wá gbé mọ́tò láti àjákọ̀ mo ti gbé mọ́tò kọjá àjà síwájú ṣe ti eyín mẹ́rin mo wá gbé another mo wá gbé dash mo wá gbé drop like kì í ṣe uber bíi ẹwù eh, drop ẹṣẹ mọ drop yẹn so mo wá gbé mọ́tò yẹn mo wá gbé mo ṣàṣàtà mọ́tò yẹn ó wá dàbí ṣẹ́ta easy ni àbí àwọn tó ń ṣe kíni ó ṣà ó ṣà mi ò mọ̀ ṣe mọ̀ èmi ní one gift that's what man sọ fún yàn if you are a bad person don't come to me if you are evil you will surely whatever in your mind you will you will tó bá jẹ́ evil person ni ẹ́ tí bá ṣe rere fún ẹ wàá ṣe burúkú padà fún ẹyin tó wà nú ẹ máa jáde you understand me bí mo ṣe wọ mọ́tò yẹn mo ṣàgbé mọ́tò yẹn mo wá ń lọ kọ̀tún ni mò ń lọ ń jọ ẹ̀ mò ń lọ lémi bó ṣe wá ń lọ nínú ọ̀nà mi ò mọ nǹkan tí ó fà tó kàn fi bẹ̀rẹ̀ jọ kọ́kọ́ gbé music sí ó ń play ṣe mọ̀ bó ṣe gbé music sí ó wá ṣáà ẹ̀ mọ̀ ó play pàṣẹ ó play gbogbo wọn ẹ̀ mọ̀ everybody you know jẹ́ n kúrò lórí bẹ́ẹ̀dì lọ jẹ́ n lọ sínú sítì rúùmù jẹ́ n lọ sípù tí mi ń pa lọ. a ti ẹ̀ ti pè ìyá títí látijọ́ nọ́mbà wọn ò lọ ẹni má bá mi rí ìyá Bọ́lá ìyá Ṣadé ẹ sọ fún un kó pè mí mo ń pe nọ́mbà wọn kò lọ WhatsApp nìkan dẹ̀ ni mo lè fi pè these days owó ilé Canada wọn kéèyàn san odidi two thousand plus lóṣù kí n má dẹ̀ ṣiṣẹ́ one thousand mi dẹ̀ má ṣẹ́wó ṣe àdẹ̀ ń ṣe wúkọ̀p àṣà àjálè àmọ́lé jà mi ì tiẹ̀ mọ kọ̀ǹpútà débi pé wọ́n máa sọ pé wọ́n fẹ́ hack pé wọ́n fẹ́ máa ṣe fraud mi ì má ṣẹ́wó ṣe kò sí bọ́dì tó fi ń ṣaṣẹ́wó kò sọ́kàn tó fi ń ṣèkà mi ò mọ o mi ò mọ̀ bóyá àwọn olórí àmì àwọn ẹlẹ́mìí èṣù nìkan ló ń ṣe irọ́ ni ṣá wọ́n ní the righteous shall be flourish ni mo dẹ̀ ń flourish gan gidi níṣòwò tá a jí gbé náà fi ń flourish hmm. so n bá wọ ṣé mi pé mo ti sọ nísìnyí tó bá yẹ pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pé irọ́ ni mo pa ṣùgbọ́n èèyàn ló sọ fún mi tí n bá mọ̀ wípé mo máa di blogger to God who made me máa ṣe kí ni máa record àwọn èèyàn gan-an ah! ayé agbó ọ̀run àmọ̀ gbogbo ẹ̀ bá ti wà nínú recording tó ti yé. tẹ́sí tó wá gbé mi ṣà play music ló ṣàhìn ó wá ń play music bó ṣe gbé bó ṣe ń gbé wọn sí ó ṣàdílé nǹkan ṣáá ó kàn kẹnubọ ọ̀rọ̀ Pasuma ni bó ṣe gbé máa kò mọ kàn wọ́ ṣe bó ṣe ń gbé àwọn music ọmọkàn ni I don't want to listen to any of the you know of their music you understand me they irritate me wọ́n disgust me wọ́n ti ń disgust me nígbà yẹn gbogbo nǹkan tó ń ṣe fún mi ní nàìjíríà gbogbo àwọn tí mo dákọ kó ṣe nǹkan fún mi wọ́n ṣe é ṣe fáwọn èèyàn tó máa ń pa wọ́n wọ́n ń pààyàn o mo sọ fún yín ẹni tó bá tún sọ pé ṣe la borúkọ wọn jẹ́ ọ̀gbẹ́ ẹni àwọn tó ń sọ náà apààyàn ni wọ́n so owó pẹ́ tó ti ń ṣe nílẹ̀ yorùbá àwọn náà ètì yorùbá hmm, ṣèbí yorùbá mo kúkú ń sọ ń sìn ṣé wọ́n láìkì mi ni tí bá ní mi èyí tí wọ́n gan kí ni wọ́n ṣe fún mi kí ni yorùbá ṣe fún mi ìkà ni wọ́n mọ̀ ọ́ ṣe ifun kan president tó wà lórí oyè ń sin wọ́n ṣèkà fún sóò kí ni wọ́n máa ìkà ni wọ́n mọ̀ ṣe fáwọn èèyàn tó bá ti náà àbí tó bá da àbí kọ́ máa tọ́ra wọn jẹ kiri oògùn kànìkan náà ní kọ́ ṣe oògùn kọ́ ṣoògùn kọ́ fẹ́yàn jóògùn bad attitude. anyway ṣá wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ní bọ̀bọ́ yẹn bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ táyé tó gbé mi jọ yẹn ló bá ní à òun mọ pàṣọ pé bó bá ń sọ pé òun mọ pàṣọ pé òun mọ pàṣọ dáadáa ń tiẹ̀ mo níbo ló ti mọ̀ ó ní sọ bá ti di ní alẹ́ níbi ọmọ le ṣe mọ̀ pé mo tún búra lẹ́ẹ̀kan sí tí n bá purọ́ mọ́ bọ̀bọ́ yẹn o ó ti yẹ yín bẹ́ẹ̀ ẹ mọ̀ pé mo ní tí n bá purọ́ mọ́ kí ọlọ́run kó ṣèdájọ́ mi tí bá yẹ pé mo purọ́ mọ́ bọ̀bọ̀ tó sọ̀rọ̀ yẹn o pé wọn sọ fún mi mo sọ pé wọ́n sọ fún mi o ṣó ti yẹ yín mẹ́rin ó lóun mọ pàṣọ dáadáa ó ní tó bá ti di pé ó máa ń ó pé níbi ọmọlẹ́yìn pò máa ń gbé pikọ̀ ó máa ń wà ń bẹ̀ ó ní ó máa dúró sí ó nígbà tó ń rí pàṣọ ó lóun rò pé ó ga gan tóun bá wò nínú. No tẹlifíṣàn nínú nínú fíìmù àbí nínú kinní pé ó máa rí epo ga gan pé bọ̀ ní ọjọ́ tí ó kọ́kọ́ máa tó máa kọ́kọ́ rí bẹ́ẹ̀ yẹn ní face to face pé kò rán òun níṣẹ́ like ó pè òun pé kò lọ gbé òun fúnra rẹ̀ ò ní lọ ṣótiyé ó bẹ òun pé kò lọ gbé ọmọ olóṣó wá ó máa fún un lówó píkọ owó drop ṣótiyé. So ó máa fún olówó iṣẹ́ òun á dẹ̀ tó fún lẹ́ṣọ́ àgàn á wá ní kò lọ gbé olóṣó wá pé bọ̀tọ̀ olóṣó wọ̀nyẹn pò wá notice pé tó bá ti gbé tó bá ti gbé wọn wá tó bá ti gbé wọn lọ fún pé òun ò kì í rí wọn ní junction ibi tó ti tó ti ń gbé yẹn mọ́ ṣòtìyẹ yìí mo ti sọ́rí o mo ti sọ́rí o ó ní kì í ṣe ẹ̀kan kì í ṣe ẹ̀mejì kì í ṣe mẹ́ta mi ìwá lè sọ o ó ní mo wá ní ó ní àwọn èèyàn dẹ̀ sọ pé wọn ò rí ẹni yẹn mọ́ ṣe mọ̀ pé wọ́n níbi jọ àwọn aṣẹ́wó níbi tán jọ́sọ̀ tó máa ti pàdé èmi ò mọra wọn rí but they just go there and do call àmì nǹkan lọ ṣe kọ́ máa lọ ṣe iṣẹ́ wọn you know mi ìwá lè sọ bóyá pàṣẹ òun bóyá ó ń ṣèǹtì wọn láti sọ pé má ṣàṣẹwó mọ́ kó fún wọn lóògùn wọn lọ́ máa ṣòwò ní iṣẹ́ mọ́ pé possible but bóun ṣe sọ ní ọjọ́ yẹn pé ara ń fún òun pé tóun bá ti pé nǹkan tóun mọ̀ ni pé ah, mo á ní ṣé mo ń gbà tó ń play kí ni mo mo ní i don't want to hear these people i don't want to hear these people mo ní they are too evil they are too evil ṣé understand mo ní they are too evil so bó ṣe tẹnu bọ̀rọ̀ nìyẹn but mo wá notice pé kò sọ̀rọ̀ other person o ṣe mọ̀ pé màláìka ń sìn ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní jalè ṣe mọ̀ pé mi ì sọ pé màláìka lọ́jọ́ tí mo ti ń sọ. So bóyá pàṣọ wá ń tó bá lọ gbé wọn ní tó lọ gbé wọn wá nínú òkùnkùn bóyá wá lọ ń chèjì wọn tó fọ ló ń tó ń chèjì wọn bàbí tó lọ ń sọ wọn da ìyàwó níkọ̀rọ̀ ní àbí mi mọ́ bọ́tú tó sọ fún mi lélẹ̀ ipe ẹ ẹ mọ̀ pé mi mo wọ taize mo wọ mọ́tò ẹ̀ ni ó wá ló máa ní kóun lọ gbé èèyàn wá àwọn aṣẹ́wó yẹn ó ní òun wá rí ọlọ́jọ́ tó kọ́kọ́ tó kọ́kọ́ tó kọ́kọ́ gbé òun tí ó kọ́kọ́ tó kọ́kọ́ lọ pè pè fóun tó pè fóun pé nígbà tóun rí face to face dápá tó kàn dúró síbi mo kíní báyìí bá pàṣẹ nílé ìyá ó ní kò tiẹ̀ tóbi ó ní ó tún ti shrink ó lóun máa ń rò pé ṣe ló ga ó slim ó ga gan ó ní kò máa ga bóun ṣe ro mo ní bó ṣe sọ́ba mo mọ̀ pa mo ní tòótọ́ ó mọ̀ ṣùgbọ́n tẹ́mi pé téèyàn bá mọ̀ yàn tí wọ́n bá ti ẹni ẹ̀rí tó bá sọ̀rọ̀ ẹ̀ wá mọ̀ pé kó má dẹ̀ pé òun fẹ́ lọ gbé fúnra wọn ó ní sòwò ó wá fún un ní nígbà tó bá ti wá fẹ́ pè wọ́n yẹn ó lè pè wọ́n pé kó tún lọ gbẹ́ lómi wà ṣó ti yé bóyá máa júwèé ibi tó máa ti lọ gbé ṣó ti yé bó tó wá ní bọ̀bọ́ yẹn túnra ta ẹsìn yẹn ló sọ o pé bọ̀ gbogbo ìgbà tí gbogbo àwọn tí òun lọ gbé fún yẹn pé kò sí kọ̀ọ̀kan tó rí street lòun rí street mọ́ òun ló sọ ṣé mo pé mo ti sọ́rí gbàtọ́dẹ̀ wa ń sọ ọ̀rọ̀ mẹ́numọ́ ìkẹ́dẹ̀ rí ṣẹ́rí gbogbo àwọn tó ń ṣe mìsíṣà yẹn ó lè má jẹ gbogbo gbogbo pátá ló tojú bọ lé ilẹ̀ ṣe pé gbogbo wà ní cultism pátápátá kò sí cultism kankan tí ò ní ṣe gbogbo àwọn fúdó àwọn gbogbo nǹkan nonsense tán yìí and that's why you see that even some politicians dey support them when i was talking about them they support them because they are part of it kì í ṣe gbogbo wọn o i start to love àwọn haúsá fúlàní ṣòṣìṣẹ́ bẹ́ẹ̀ àwọn tí ò ṣe oògùn tí wọ́n believe nínú gbogbo kìíní ẹ̀ torí part of ìṣòro tí yorùbá ní tí wọ́n ní fèsì ẹ̀ àwọn tó máa ní fẹ́ jà fún bíi mo ti bá má jẹ́ ti ẹ̀ dárúkọ anybody ṣá anybody má wàá fún mi o tó bá wàá fún mi mọ́tò máa pa ẹ́ dànù ikú àìtọ́jú ló máa kú tó wá fún mi tó tó pọ́n mi lé tó fẹ́ yẹ̀yẹ́ mi àbí tó ló fẹ́ bá mi jà ọlọ́run máa bá ẹ jà fúnra rẹ̀ á jẹ́ sí ìwòwò. níjẹ́ hmm. nìyẹn sọ fún mi níjọ́ yẹn nìyẹn ìgbà tí mo wá ń wo bí ó ṣe ń lọ báyìí ní orí social media ọmọ tó ṣe tán ní tó ń ṣe security ní winner hmm, security ló ń ṣe ní winner sharp tí a mọ̀ pé a ti sọ fún àwọn EFCC lánàá náà pé kí wọ́n yẹ gbogbo àwọn ohun irú gbogbo ṣọ́ọ̀ṣì Winners Chapel yẹn kó ń jẹ́ kó ní owó tó gbọ́dọ̀ máa sọ fún ìjọba padà gbogbo àwọn ṣọ́ọ̀ṣì ńlá látún ọ̀bá ti lè dá léṣẹ́ lẹ̀ ẹ̀yin olórí burúkú tẹ́ bá gbé àwọn tó bá ti kú tẹ́ bá tàgbé kò ní yẹ yín òfò lẹ́ẹ̀ṣe o ẹ má jẹ́ ń ṣépè fún yẹn mi ò fẹ́ bínú o ẹ má jẹ́ ń bínú ẹ má provoke spirit mi o okay so. àwọn tó ń ṣoògùn yìí gbogbo àwọn alájàlẹ̀ gúrùpù yẹn gbogbo wọn pátápátá àwọn ọmọ tó ń ṣe olórin nǹkan kan bẹ́ẹ̀ yẹn in fact hmm, nǹkan bẹ ní orílẹ̀-èdè Yorùbá mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn tó bá gbọ́ pé wàhálà wà fálàfàlà ni ó wà ní ilẹ̀ Yorùbá kì í ṣe kékeré no be ẹ jẹ́ àwo àwọn Fúlàní ègè ṣé ẹ mọ̀ pé mo fún yín list nsìn mo kàn fún yín díẹ̀ nípa list ẹ bá ti mọ àwọn tó bá ń pààyàn tó ń fèèyàn ṣe ètùtù àtàwọn tó bá sọpọ́ọ̀tì wọn nígbà yẹn lọ́hùn ó mà ṣe o àwọn Yorùbá vice president tá a nígbà yẹn wọn mà bá wa wọn mà wọn mà tún sọpọ́ọ̀tì wọn ni wọ́n sọpọ́ọ̀tì wọn báyìí ni wọ́n sọpọ́ọ̀tì wọn kókókó ni hmm, by their food shall not go. àwọn èèyàn hmm. ìwọ tí ìyẹn ó tẹ̀ tí tutù. Mm. ó ga ọ lọ́hùn kó gbà wá àwọn fúlàní yìí ní nǹkan ẹ ti àgbọ̀ o. fúlàní ni tó bá dẹ̀ rojú mi o fúlàní ni nǹkan ẹ jẹ́ àwo fúlàní àwọn fúlàní díẹ̀ àbújá kì í ṣọ̀rẹ́kùnrin rẹ̀ o ó fẹ́ gbé e lólóṣó ni o àwọn èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló sì ti mú lọ sọ́dọ̀ àwọn tọkọtaya eléyìí tí wọ́n ń pa àyàn fún àwọn tí wọ́n ń gbèyàn ṣòwò mm-hmm. hmm. ìpínlẹ̀ Ògùn ló ti ṣẹlẹ̀ o ẹ̀já jọ gbọ́ ibi ọ̀gbẹ́dẹ dúró sí ẹtú wa máa tẹ̀síwájú bàjẹ́ ẹwà kan fìdílé o ẹ̀já jọ jẹ ìgbádùn ẹ̀ mm. dáadáa ní ìkànnì BGI TV. ẹ ti àwọn tó bẹ̀yẹ̀ wá sílé wa náà pé kán wá pa wá dànù fúlàní làwọn náà. December, December, so mo ṣe wá gbọ́ tẹ́lẹ̀ yẹn pariwo ẹni yẹn pariwo ẹ má pa mí ẹ má pa mí ẹ má pa mí wọ́n pe àwọn lórí fóònù yẹn àbíkè mi pé ọmọ olóhùn pariwo mi pálọ̀ tí wọ́n kọ́ ẹ̀ wọ́n ní mo ti gbọ́ nìyẹn pé mi ò lọ fún ẹni wọ̀ wọ́n ní mo máa ń tọ́kọ báyìí sí ìwọ̀n ṣe sí ẹ ti rí partner in crime tẹ́ bá rí wọn tó bá múra wọn méjì méjì méjì méjì yìí ni ó ti di méjì méjì ń sìn ó ti yé bẹ́yẹn partner in crime méjì méjì ni they gather they pick themselves two two you can see husband and wife when the husband want to slaughter the man i mean the person the wife will hold the leg partner in crime you be thinking that they love the each other is something that mi nkan tó so wọ́n pọ̀ ni partner in crime àwọn àjálẹ̀ connection ó ti pẹ́ tí yorùbá ti ń pààyàn gbogbo wọn tó ń ṣe òmìnira gbogbo wọn pátá kò sí ètò ìṣẹ́jẹ̀ lọ́wọ́ wọn gbogbo wọn from a to z lẹ́sẹ̀ rí wọn some of them they don't even hate me but the truth I said I will exposing them even some of them they be fighting etí àṣírí òtí tútù àdárúkọ ẹ̀ sí kò ní fẹ́ ká àṣírí ohun tó torí tá àṣírí àwọn kan bá tú àṣírí <laughs> ẹ mọye ṣé ènìyàn máa máa gùn lọ báyìí ni wọ́n máa jáṣe ni máa so pọ̀ ni wọ́n máa jáṣe ni máa so pọ̀ ni. ó yẹ ajá máa dárúkọ wọn lọ mú bọ̀ á níbi tá à ń lọ yóò dùn Let me show the face so wọ́n ṣe sọ bẹ́ẹ̀ tó wá ní kí n bọ́ ta ní àti mo bọ́ ta ní mo wá gbé mọ́ọ̀kù àti tọ́kẹ́ tó ń fi mọ́ọ̀kù ẹ̀jẹ̀ wà ní ilẹ̀ ọ̀dẹ̀ mọ́ọ̀kù ní ọ̀rẹ́ mi kan wá lóṣù rẹ̀ mi kan nǹkan báyìí báyìí báyìí sí nígbà tí oṣù lóru rẹ̀ tó wọ́n dẹ̀ sọ fún mi pé tí bá sọ fún ẹnìbọ̀ wọ́n máa pa mí wọ́n máa lọ pa àwọn fámìlì ìwà ni wọ́n

àwọn fún àwọn ọ̀ṣàwọ̀n lórí ìbátan lórí ìtọ̀ báyọ̀ wọ́n pè mí padà. gbogbo yín tẹ̀ ń flag show mi tẹ̀ ń flag page kẹ́ ẹ kú kó òjijì. gbogbo yín tẹ̀ ń flag page mi kẹ́ ẹ kú kú ìyá kẹ́ ẹ kú kó òjijì. ṣé ẹ rí ìṣòro tí àwọn Yorùbá ní ṣó ti yẹ yín bẹ́ẹ̀ wọ́n máa ń pretend they pretend a lot ṣó ti yé ṣe rí ní gbogbo ìgbà yẹn ṣe rí nísìn ẹ máa rí pé ńgbà kan ní Èkó ẹ ń gbọ́ wọ́n máa ní wọ́n rí òkú àwọn èèyàn ní títì wọ́n á ti gé ọyàn wọn wọ́n á ti gé gbogbo private part wọn ìmíì wọ́n á yọ ojú ẹ̀ wọ́n á wá lọ ju òkú ẹ̀ sí títì ẹ̀ ń gbọ́ àwọn apààyàn yẹn wà nínú àwọn tó ń fi ojú àti ara ní àwọn ènìyàn kán ba lè máa rí àwọn ènìyàn jẹ kán ba lè máa rí àwọn èèyàn ṣe ètùtù ní orílẹ̀-èdè nàìjíríà for long time gbogbo àwọn tó ń ta ewé tó ń ta ewé ọmọ yẹn ẹ lọ máa wò wọ́n tó bá tó bá ti bímọ rí tí wọ́n sọ pé kó lọ ra ewé kan ní ọ̀dọ̀ àwọn alágbórí àbí tó bá ń wọnú ọjà tó jẹ́ pé torí gbogbo ọjà nàìjíríà wọ́n máa ń ní wọn bẹ̀ wàá rí àwọn àfáà wàá rí àwọn ẹlòmíì tó bá débẹ̀ tó bá sọ pé ẹjọ́ ṣe ní ewé ẹgbẹ́ sósósó àṣọ wàá kàn rí pé àfáà kan jókòó a máa ní òun máa dáhùn lóhùn létà o ṣó ti yẹyìn in tó fẹ́ rà tí ò fẹ́ káwọn èèyàn mọ̀ á dà yẹn jókòó ìyẹn ló tipẹ́tipẹ́ ni yorùbá ti ń ṣe àwọn kinní tipẹ́tipẹ́ gbogbo àwọn tó dẹ̀ lọ ra nǹkan torí bọ̀bọ̀ yìí sọ wípé nígbà tí ìkan nínú wọn máa confess ó láwọn tó ń ṣe àwọn mọ́tò ńláńlá mọ́ ń wá sọ́dọ̀ bọ̀bọ̀ yìí wá ra páàtì yẹn nígbà tó máa sọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn kò kọ́fà kó ń bo àṣírí àwọn tó wá ń rajà lọ́dọ̀ ẹ̀ because ó bìlí pé wọ́n máa bá òun rìn sí i ó kọ́fà wọn the guy cover their secrets let me show you it's good for the people especially ah bàbá mi mo ṣe máa remove kíní kúrò lójú platform mi báyìí o minor minor. báwo mo ṣe máa remove oh god báwo ṣe máa remove kíní yìí o excuse me i want to take out the. I want to remove this phone. Oh mo ṣe could yọ kúrò báyìí kò mọ̀ Anyway, my ṣe my my film, my my mo máa record ẹ̀ ṣá. I will do it. How will I do it? I don't know. Oh, that's good. Oh, mo rí Now, let me turn the camera. Yes. Okay, let me even turn the camera. Let me leave it like this. Torí mi ìwọ ṣe kó show you, ṣe ojú mi ṣá. Ìfóònù I do need ìwọ One. <clears throat> Let's I will hold this like this so that people will understand they will learn from it okay let me cover for free. ọmọ olóhùn pariwo nínú pálọ̀ tí mò ń bọ̀ yìí wọ́n ní mo ti gbọ́ nìyẹn pé mi ò lè fún ẹni bọ̀ yìí The husband and wife. wọ́n ṣe sọ bẹ́ẹ̀ wá ní kí n bọ́ta nílé tí mo bọ́ta tí mo dé pálọ̀ wá gbé mọ́ọ̀pù àti bucket ó ní mọ́ọ̀pù ẹ̀jẹ̀ ó wà ní ilẹ̀ mọ́ọ̀pù ìgbà mọ́ ní ọ̀rẹ́ mi kò wá lọ sí ilé ṣàlàyé pé nǹkan báyìí báyìí báyìí tí mo nígbà tí mo sùn lóore mi wọ́n lè sọ fún mi pé àti má. you see ṣe mọ̀ pé three to four years ago no three years ago they brought my son on social media to come and speak jargons. You understand me? Purposely and deliberately use that my son against me because I speak about Ijebu and I was talking that Ijebu people wọ́n ní àjálẹ̀ ṣòtúyẹ yín mẹ́rin. And um, because gbogbo ọ̀rọ̀ tí mo ń sọ ní gbogbo gbà yẹn ìṣe òótọ́ ni mo sọ kò sí ọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ o hey, and what people yìí òun ni wọ́n ṣe ń try náà ni wọ́n ṣe ń gba èèyàn ìpè afẹ́kẹ̀mí ẹ̀ bọ́ ni wọ́n fẹ́ wọ́n fẹ́ kẹ̀mí mi bọ̀ wọ́n fẹ́ pa mí bọ̀tọ̀ ọlọ́run ò gbà fún wọn ni ẹni bá lòun lòun máa pa mí tó ní lọ́pọ̀ pé kí n kú ìwọ ni kú kàn ìwọ ló máa kú kú òjijì ẹnikẹ́ni tó bá ní lọ́kàn pé kí n kú ẹ̀dá bẹ́ẹ̀ ló máa kú kú ìyà ló máa kú kú ẹ̀sìn ló máa kú kú òjijì ó ti yé bẹ́ẹ̀ yẹn ìgbà tí mo dárúkọ ìjẹ̀bú ńgbà yẹn ìjẹ̀bú dẹ̀ ní vice president wa ńgbà yẹn wọ́n support gbogbo àwọn people yìí kókókókókó àti pásítọ̀ tí mo dárúkọ ń gbà yẹn wọ́n support wọn because they don't want anything to tarnish the Ìjẹ̀bú people even kan tẹ́ bá wo Wùmí nísìn Wùmí also she's an Ìjẹ̀bú girl Wùmí tó pa Mohbad she's an Ìjẹ̀bú girl they are fighting so hard for their secret not to be open because if you want person secret open you, um, you understand me àwọn tó bẹ̀ wọ́n wà o ṣó ti eyín lẹ́yìn bọ́n ṣe máa ń péjú pa èèyàn bọ́dẹ̀ ṣe ṣe fún Wùmí yẹn ṣé bọ́n ṣe há gbogbo ọkàn tí wọ́n há gbogbo ara bọ̀bọ́ yìí àwọn tó náà ti pa àwọn ọmọ girls mẹ́wàá yẹn Mohbad gan ọba tó ń sin ẹ lọ́bìnrin dáadáa wọ́n sin Mohbad pé but wọ́n fight hard I don't know why Yoruba people are so mean and wicked they do talk about others they never talk about themselves story yìí wọ́n kàn máa wò ó ni wọ́n máa jẹ́ káwọn èèyàn wò ó pull crowd gan but this happen in Yorùbá land Yorùbá land ni wọ́n ti mú èèyàn tó fi ń ṣòwò ni wọ́n ti mú èèyàn tó ń rìn mọ́lẹ̀ láàyè mi ò lè sọ bóyá mi ò sọ pé àwọn Fúlàní tó ń pààyàn nù gbó tó ń bá àwọn èèyàn tó ń rèpè mi sọ pé nǹkan tó ń ṣe dá o kò ṣojú mi o torí gbogbo àtọ́ máa ń sọ fídíò wọn síta ń gbà yẹn tó máa ní Fúlàní ló ń dùn èèyàn yẹn àrírí ìrọ́bẹ̀ lọ́wọ́ fúlàní akọ̀mọ́ aráàmù èèyàn tó ń dún bú sílẹ̀ ni tí wọ́n dẹ̀ ṣe kí ni tí wọ́n ju picture ẹ̀ síta pàtó bá ju picture ẹ̀ síta ńgbà mo wá ń bèèrè lọ́wọ́ wọn pé how did you get the picture báwo ló ṣe rí i tó fi picture yẹn fídíò yẹn tó ṣe dé ọwọ́ ẹ that was my first question mo kọ́kọ́ bèèrè lọ́wọ́ àwọn tó ń spread the video yẹn gbà yẹn because ńgbà tá a sọ̀rọ̀ ajálẹ̀ wọ́n mú ọ̀rọ̀ fúlàní jáde ṣé ń gbọ́ gbàtà mú sọ́rí ọ̀fọ̀ ajálẹ̀ wá suddenly wọ́n kàn mú story Fúlàní jáde ni to cover the story of Ajale you understand me to cover the story of Ajale wọ́n mú story Fúlàní jáde mi ò ní Fúlàní ò sí o torí nígbà tá a wà ní I think mo gbé ní kàrẹ́ dáadáa mo gbé ní àkókò mo gbé ní ìkaram mo gbé lájọwá so mo gbé ní kàrẹ́ all those mo lọ sí school lájọwá mo lọ school ní ìkaram so tí a bá lọ ní gbogbo ọ̀nà ọbẹ̀ yẹn wọ́n máa ń ṣe wọ́n láì kí iṣẹ́ oko in fact omi gan omi tí wọ́n máa ń mu gan they went wọ́n máa lọ sínú igbó inú oko láti lọ pọn omi ni omi míì tán ló dáa ṣó ti yẹ mẹ́yẹn irú school mi kan báyìí otolomi omi náà ni so tó bá ti lọ sínú oko wàá rí àwọn fúlàní tí wọ́n ń ṣe tí wọ́n máa inú gbóná máa ń fẹ́ gbé tán máa ń ní màálù síbẹ̀ and their friend nígbà yẹn omi lè sọ létà o. So, to people but nǹkan tó máa ń complain gbà yẹn ni pé wọ́n máa sọ fún wọn pé ẹ múfù sínú o ibi tá a bá ti fi ṣe oko ẹ gáàdì màálù yín o ẹ má jò ó jẹ o màálù wọn máa jẹ màálù wọn ò jata ọmọ màálù àwọn máa jẹ ní tìná wọn máa ń jẹ but especially ẹ̀gẹ́ that's cassava wọn máa ń paki. pákí ṣòtìyẹ yín mẹ́rin so a dẹ̀ máa ń rí wọn àwọn fúlàní yẹn kẹ̀dẹ̀rẹ́ ìkọ̀kan nínú wọn máa ń sọ̀rọ̀ bíi yorùbá bí àwọn ìlọrin bẹ́ẹ̀ yẹn ìmí ìgan nínú wọn wọn ń ṣe nàìjíríà ẹ ti understand wọ́n dàbí àwọn bẹ́rìbẹ́rì àwọn kan ṣó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn but we don't there is no that that that time there was no problem wọ́n dẹ̀ ti ń jẹ oko tipẹ́tipẹ́ o yes kọ́ máa káwọn màlúù yẹn bóyá wọ́n sùn màlúù kan kàn déédéé kúrò wọ́n wá lọ jẹ oko àbí àwọn group of màlúù kan nígbà táwọn rest bóyá wá lọ wá lọ jẹ oko wá padà wá ṣó ti yẹ yín mẹ́rin it do happen. <laughs> ọ̀rọ̀ tí mo ń sọ yẹn wọn ò ní interest because nǹkan tó ń ṣe yín ni yorùbá ìkà níyín yorùbá apàyàn níyín yorùbá àgbè lẹ́yìn ìkà níyín ẹ̀ kí fẹ́ kàṣírí yín tú ẹni tó bá dẹ̀ ń gbé nínú ẹ̀ṣẹ̀ orí ọ̀fẹ́ rẹ̀ ò lè máa pọ̀ sí ìṣòro yín ní orílẹ̀-èdè nàìjíríà yẹn ìṣòro tí nàìjíríà ní yorùbá ló pọ̀ jù níbẹ̀ yorùbá is the problem of nigeria tí yorùbá gan tí nàìjíríà bá divide lónìí tó bá conclude to divide today àwọn yorùbá ló máa jẹ ìyà jù kò ń ṣe pé kò sówó nílẹ̀ yorùbá torí yorùbá oppression ni wọ́n yorùbá máa pa yorùbá jẹ ẹnu wọn ló máa ti gbọ́ ẹja lẹja ń jẹ sanra ẹnu wọn ló máa ti gbọ́ pé tó o bá pààyàn tó o bá jẹ̀yàn o lè jẹ̀yàn yorùbá ló ní gbogbo àṣà burúkú yẹn wàá máa gbọ́ tó o bá jẹ̀yàn o lè jẹ̀yàn yorùbá ló ní gbogbo àṣà òṣì àṣà ká bá yẹ̀yàn jẹ́ ká fi àwọn èèyàn ṣe ritual yorùbá ló ní yorùbá ló máa ń ta nǹkan wọn lọ́pọ̀ yorùbá ló máa ti rí pé ìyá máa gbé ọmọ ẹ̀sẹ̀ àlóòfẹ́ fi dájọ́ ayé táwọn kan máa kọ̀ pọ́sù ẹ̀ fún pé o gbúdọ̀ pa ọmọ yẹn tó o bá pa ọmọ yẹn àlejò báyé yorùbá lónìí yorùbá ló máa gbọ́ wípé wọ́n máa ní kí ọmọ lọ mú ìyá ẹ̀ wá kó pa tí ò bá pa wọn ò ní dáríjì yorùbá lónìí haúsá mi ò mọ yíbò dáadáa mi ò dẹ haúsá mo rí wọn rí mo kódà ilẹ̀ haúsá mo bí ṣọlá sí ní kaduna yorùbá wọ́n ní àṣà burúkú wọ́n dẹ̀ máa ń pa irọ́ irọ́ ti pọ̀ jù haúsá mi ò ní wọn wọn dá o ṣùgbọ́n yes wọn ò ní yes wọn tó bá ti gbọ́ pé dòá tó bá ti gbọ́ pé tó bá ti gbọ́ allah nínú ọ̀rọ̀ wọn ó ti tán allah sórí yorùbá á dárúkọ ọlọ́run fún ẹ nígbà million fold irọ́ dẹ̀ wà ní gbogbo ohun tó ń sọ àṣà yorùbá tí ẹ máa ń sọ pé àṣà yorùbá da yorùbá rẹwà lọ́pọ̀lọpọ̀ àṣà wo ló da kí èèyàn máa fi èèyàn ṣe ètùtù owó àṣà wo ló da kéèyàn máa pa èèyàn káwọn babaláwo máa pa èèyàn kán máa ta àwọn ẹran èèyàn ní kìrìkìrì ní ti ní iye tí ẹran èèyàn ṣìpù ju ẹran màálù lọ màálù kan wọ́n ti ń ta one million nàìjíríà wọ́n ń ta odidi èèyàn ní sixty thousand one fifty thousand èyí tó bá rà dáadáa èyí tó bá ní wọ́n sanwó dáadáa fáwọn babaláwo yẹn wọ́n ní wọ́n gba eight hundred thousand ṣéyàn ni yorùbá ni àbí ẹranko ẹ má bínú o yorùbá ní àwọn àṣà burúkú i wish kí haúsá kan tó dára kọ́lọ̀ ń tiẹ̀ yan haúsá kan tó dára fún mi kó jẹ́ ọ̀rẹ́ mi àbí kó tiẹ̀ jẹ́ ọkọ mi haúsá ni o mi ò sọ àwọn fúlàní o mi ò sọ fúlàní yorùbá o tó ń fi àwọn obìnrin ṣe ètùtù ọ̀rọ̀ tí dírẹ́bà yẹn sọ nípa Pasuma yẹn ó possible gbà tí ò mọ̀ pé bóyá ó bá mi jà rí gbà tí ò dẹ̀ ń ṣe pé bóyá mo ti gbé ní káàbò rí n tó sọ ni kò dẹ̀ mọ̀ pé Pasuma náà ṣèkà fún mi up till now wọ́n máa gbé obìnrin kan wá sọ́ọ́lẹ̀ wọ́n á gbé obìnrin kan wá sọ́ọ́lẹ̀ ṣé àti pé lásán ni wọ́n fi wọ́n ṣáájọ́ owó ni fi wọ́n ṣe ètùtù yorùbá ló máa ń sọ pé kẹ́mi ẹnìkan bá lè gùn wá pa ẹnìkan sáyé ṣé àṣà nìyẹn àṣà rádaràda àṣà rédèrèdè àṣà tó máa ní kí wọ́n máa sọ fún ẹ tó ti bú ìyá ẹ o ó ti sọ̀rọ̀ ìyá ẹ o wọ́n máa wọ́n gàgàn bù ní o wọ́n fẹ́ ń bu ẹ̀ sí abẹ́ wicked things wọ́n máa fi àwọn èèyàn kan bẹ́ẹ̀ jà wọ́n dẹ̀ máa ní kó o máa wọ́n bù sábẹ́ wọn yorùbá ló ní àṣà burúkú lẹ́ni ẹ lọ yọ àṣà wèrè kúrò àṣà òṣì àwọn náà ló ní àṣà ń sìn conflict àwọn èèyàn pa kẹrẹ nìyẹn lánàá kó dọjọ́ kejì kó yọǹkì ẹ̀ àwọn náà ló ní ká gbàdúrà fi ba ayé èèyàn jẹ́ kí wọ́n yá wọn lówó ẹni tó bá ti ṣe dáadáa fún ọ kó máa fàdúrà pa àbí tó bá rẹ̀ǹtì lé lọ́wọ́ ẹ̀ àbí tó bá yá ẹ lówó tó bá yá wọn lówó àbí tí nǹkan wọn nǹkan tó tọ́jú sọ́wọ́n bá wà lọ́wọ́ wọn tó dẹ̀ rí pé àwọn nídìí ẹ̀ wọ́n dẹ̀ wí pé láìkú ẹ̀gìrì wọn ò ní ẹ̀ ṣe gbẹ̀dú wọ́n máa wá kí ẹni náà kú Yorùbá ló àṣà náà ọjọ́ tí wọ́n ti ń gbé àwọn èèyàn wá sórí social media lóríṣiríṣi wọn ò gbé Haúsá wá wọ́n lè gbé wọn wá pé wọ́n ṣe Boko Haram wọ́n lè ní wọ́n gbé wọn wá wọ́n ṣe kinní kan bọ́ọ̀tì wọ́n pín èèyàn jẹ sí wẹ́wẹ́ wọ́n tiẹ̀ kódà wọ́n lè gbé haúsá wá pé ó fi ìtọ̀ màlúù wẹ̀ wọ́n lè lo mu ìtọ̀ màlúù nígbà tí òru omi ó ti yé yín mẹ́yẹn poverty nìyẹn bọ́ọ̀tì àṣà Yorùbá ni ẹ máa gbọ́ ti big men wọ́n máa pera wọn lólówó iṣẹ́ ọwọ́ wọn ò ṣe rí ìta wọ́n máa fẹ́ jọba wọn ní kọ́ lọ rí èèyàn mọ́lẹ̀ àṣà wèrè àṣà òsínwín using people for ritual nísìnyí yorùbá náà ló máa rí tó máa máa mú ọkọ àtìyàwó méjì méjì wọ́n máa múra wọn méjì méjì ẹ máa máa rò pé ṣe ni wọ́n lọ fara wọn partner in crime partner in crime ẹni tí ò bá ti lè bu ẹnu tí ò lè dákẹ́ jẹ́jẹ́ wọ́n á ní pé kò ṣe kíni wọ́n á ní kó lọ yán kí ẹni wọ́n á ní kó lọ yán kí ẹni ọkọ àtìyàwó kan lè rí yìí o tọkọ bá ti mú wọn lọ́rùn òun á mú wọn lẹ́sẹ̀ wọn á dún bú obìnrin ẹgbẹ́ ẹ̀ wọ́n wá ṣe tán àwọn olórí burúkú tó interview wọn yẹn ẹ̀ ń ṣe olórí burúkú náà bọ̀ tínú ń bí mi sí ẹ máa bèrè pé kí ni wọ́n fẹ́ lọ́dọ̀ ìjọba kí ni wọ́n máa ná àwọn fẹ́ wọ́n ní kí wọ́n dáríjì wọn ni ìjọba tó bá dáríjì wọn kò ní dáa fún wọn irú àwọn ìjọ ìjọ eléyìí kò yẹ kó pẹ́ ó yẹ kó pa wọn ní kíákíá wéréwéré ni fẹ́lẹ́fẹ́lẹ́ ló yẹ kó yẹgi fún wọn ní àwọn tó máa lọ mú èèyàn ní wíkọ̀pù wọ́n ti mú ayé le fún ọmọ tó lọ mú yẹn security security ṣọ́ọ̀ṣì Oyèdèpọ̀ ni o baba Oyèdèpọ̀ ọmọ tó ń mú lásán náà pátán náà fi ṣètùtù yẹn lára àwọn tó ń ṣiṣẹ́ ní winners ti Ṣàngó Ọ̀tà ti head office wọn yẹn auditorium yẹn òun ni o wọ́n mú ọmọ náà wọ́n bẹ orí ẹ̀ wọ́n gé lọ́rùn wọ́n pa bí wọ́n ṣe pàjẹ́ ògùn wọ́n pa jàtijàti excuse me tó bá jẹ́ pé wọ́n san sálárì tó ń dáa fún ọmọ yẹn ó possible kó má máa ṣe wúkọ̀ fifteen thousand wọ́n ní bó ṣe dé ní ọjọ́ yẹn lóru mọ́jú night shift ni and again kí ni wọ́n ń ṣọ́ nínú ṣọ́ọ̀ṣì gan tí ò bá nídìí obìnrin máa ń jẹ́ kúmọ́lú ni kí ni wọ́n ń ṣọ́ gan ọmọ yẹn wà nínú àwọn security tí òun ṣe pé a wà nílùú òyìnbó ó wà nínú àwọn security ó ṣiṣẹ́ night ní ọjọ́ yẹn ó dé wọ́n ló ṣiṣẹ́ night tán ni ó ń ṣe indomie ní kò ń jẹ làwọn wúkọ̀pù bí tó tún forúkọ ara ẹ̀ sí láti máa ṣe wúkọ̀pù ni wọ́n tún pè é lóní kò tún lọ́dọ̀ yára mọ́ṣẹ́ èló ni wọ́n fún six thousand naira six thousand naira kò wọ six dollar ń bì báyìí six thousand naira báwo àmì six dollar báwo kó bí four dollar ni ni wọ́n fún ni wọ́n fi gbẹ̀mí ẹ̀yẹ four dollar was given to her after the night shift. And on the, in the presence of this person, call a girl. Obìnrin Yorùbá ni wọ́n o. Yorùbá ẹ fọwọ́ bojú yóò shame on you. And that's why you you always gather to kill anybody that will tó bá ti fẹ́ ṣe dáadáa. You hate good things because you want to practice evil in Yoruba land. Your culture is horror. Your tradition, what you believe, that your God, even àwọn pastor yín gan Papa, They are horror. That's why they more. ẹ mọ àṣírí wọn tó bá ti tú àṣírí yẹn, iná máa fẹ́ tó àjọ wọn because ẹ ti tọwọ́ wọn bọ́ ṣọ̀lọ̀. Ìgbà tí wọn ò bá tọwọ́ mi bọ́ ṣọ̀lọ̀. Báwo ni mo lẹ́nu gbọ̀ngbọ̀n láti sọ̀rọ̀ mí ìdẹ̀ bèrè níbẹ̀lẹ̀ babaláwo lọ́wọ́. Olórí burúkú kankan tó bá rí wọn lọ́nà báyìí. Wàá máa gbọ́ kó tó lọ́kọ o o gbọ́dọ̀ lọ yẹ̀ wò kó tó ṣe kíní kan o kó tó bímọ o o gbọ́dọ̀ lọ lé ibi kíní kan ni they practice all these nonsense things creating people wọ́n máa ní wọ́n máa ná kórí àwọn èèyàn wọ́n máa gbá àwọn ọmọ ọlọ́mọ níkò wọ́n máa pa àwọn èèyàn sáyé wọ́n máa gbọ́ ẹ̀jàlẹ̀jà ń jẹ sanra ẹ sábọ̀ tó ń tewé lórí social media yẹn náà ó ń ṣerú ẹ̀ ó ń pààyàn ó ń tegungun òkú abẹ́ ẹ̀rí ni kì í ṣe pàfibàjẹ́ nbó ló ti rí ó ń ta ìṣó tán fi kó òkú ti fi kan kópó sí òkú nbó ló ti rí ó ti gbé egungun òkú jáde báyìí lójú ayé lórí social media tó fi wọ́n where did they get it gbogbo wọn yẹn tó ń tẹwé tó ń tẹgbò òṣì yẹn tó bìlìfì nínú gbogbo oníburúkú ọmọ asọ́pá àwọn òkì ṣe they do it tójú bá kojú ẹnu máa rí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ni wọ́n máa láwọn òkì ṣe o ó kúrò ọmọ wọn blackmail wọn ni ìyẹn lẹ ṣe rí pé gbogbo wọn pọwọ́pọ̀ láti bá mi jà seriously bí wọ́n ṣe wáwèé pé wọ́n gbé ìjà koko ìjà kò mọ̀ sórí Facebook tí ó mọ̀ pé Ọlọ́run ju òun lọ kò mọ̀ pé Ọlọ́run ṣe kí ni ó ju òun lọ six thousand wọ́n fi tọmọdé èèyàn Ọlọ́run jọ má jẹ́ kọ́ ọmọ kú mọ́ mi lọ́wọ́ má jẹ́ mọ́ sàrí ọmọ ewọ̀ ṣe rí nǹkan tí mo post sórí social media lánàá wọn group ẹ sábọ̀d picture tí mo post yẹn tẹ́lẹ̀ yẹn sọ pé let me give you five hundred dollar kó ń bá ìyáláyà òun sùn lára àwọn tó máa ń pe àwọn ọmọ èèyàn fún cup. that is why lẹ́sẹ̀ rí pé àwọn wàsíù àwọn mc àwọn olórin wọ̀nyẹn pàṣọ gbogbo wọn dey support cup because ara wọn máa easy láti ṣe kíni láti fi ṣètùtù ayé kéèyàn má rìn kó má tẹ̀léyàn lẹ́yìn ní Canada you can live in people's home you can live in homeless or me. homeless wà tí wọ́n ń gbé àwọn èèyàn ò sọnù bí ẹdìyẹ and they be telling you that some people are in the bush what of the people living in the city that are killing people every day using people for ritual. ní orí platform àwọn tó bá ṣe ewu kọ̀ọ̀bẹ́ tó bá ti ń ṣìjìlẹ̀ lórí mídíà wọ́n fún wọn love wọ́n máa fún wọn like wọ́n máa fún wọn ní oríṣiríṣi kan supporting the children supporting them so encouraging them to continue to do that nonsense awúsọ ò ní ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí ẹ̀ ni wọ́n ṣe sọ pé ṣàríà wà tí wọ́n bá wọ́n máa ń dẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ òtítọ́ kan olóòtítọ́ kòkò sí láyé o but wọ́n máa make sure pé ẹ̀ṣẹ̀ tó bá fẹ́ dá kó cover ẹ̀ for secret wọ́n ṣe tó di level tó bá jẹ́ pé o fẹ́ máa bẹ̀rẹ̀ sí í sùn pẹ̀lọ́kùnrin ni láti kékeré ẹ̀ bóyá kúkú go and marry and all of us will reject it that time that òfin tán gbé sílẹ̀ yẹn ọmọdé teenager ò lè máa marry kò possible ṣòtìyé need to support any evil thing o. bọ́ yorùbá ọkùnrin yìí ọmọbìnrin yìí ẹ̀ ń gbọ́ torí ẹ̀ nígbà tí mo ń sọ̀rọ̀ Wàsíù tí bá ti sọ̀rọ̀ àwọn kan wọ́n ní mi ò láṣìírí mi ò lè bo ọkùnrin láṣìírí mi ò lè bo wèrè láṣìírí o anybody tó bá ti ń ṣe nǹkan burúkú àtọmọ àtàgbà àtọmọdé àtàgbà bí ìyá mi bá ṣe nǹkan burúkú ẹni gbogbo nǹkan tí mo sọ ń pa ìyá mi àwọn kan bínú sí mi tó yẹn tó bá bínú kó lọ kú bí a ṣe rán èmi láti wá ṣe láyé ni mò ń ṣe yìí bàbá dẹ̀ rí irú mi tó bá pọ̀ orílẹ̀-èdè ìyẹ nàìjíríà máa bẹ́tà bọ́ ibi tó bí mi sí nílẹ̀ yorùbá yẹn mi ẹgbẹ́ mi ò yọ bí kankan sẹ́yìn sí pé a fẹ́ sọ̀rọ̀ jẹ̀bú torí gbogbo ilẹ̀ yorùbá búburú ló pọ̀ jù ń bẹ́ẹ̀ gbogbo bó ṣe ń pa èèyàn yìí tí wọ́n bá ti mú wọn sórí bíbá ó dàbí kàyéfì they doing it is a normal thing in yorùbá land babaláwo tí ò pààyàn àbí kò tí ì pààyàn tí ò bá pààyàn ó máa lọ máa rẹran yẹn láti máa sọ pé wọ́n fẹ́ fi jẹ́wé kan àtegbò kan fún ẹ àwọn nǹkan tí màláìkà náà lóun fẹ́ ṣe fún mi ń gbà yẹn ní òbèrè ó lé olóògùn lọ́wọ́ ẹni tó lóun fẹ́ ràn mí lọ́wọ́ tí ìwọ tó jẹ́ pé òrówó tíkẹ́ẹ̀tì san màláìkà ò mà rówó tíkẹ́ẹ̀tì ẹ̀yọ ọkọ̀ tó máa fi wá Dubai wọ́n wá pọ̀wọ́pọ̀ gbogbo àwọn Yorùbá wọ́n wá pọ̀wọ́pọ̀ lé ẹ lórí wọ́n wá ní wọ́n fẹ́ ba ayé ẹ̀ jẹ́ ni wọ́n máa support ara wọn káṣíìrì wọ́n máa bàa wọ́n máa support ara wọn do you think they love themselves no they just want to cover the secret and the bad thing they are doing and they are forcing people into it I tell you a lot of Yoruba politicians they are into this ẹlòmíì tó bá lọ ṣọ́ọ̀ṣì ó lẹ́nìkan tí mo fẹ́ challenge mo fẹ́ pè face to face ni kò lè mọ̀ pé mi ìbẹ̀rù yá ẹ̀ ó máa ń pe ọlọ́run ọlọ́run ọlọ́run na god na god mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ṣó o ṣàwọ àwọn mélòó ló ṣe ṣó o ṣàwọ àbó ṣàwọ ṣé ẹ̀jẹ̀ bá lọ́wọ́ àbí kò sẹ́jẹ̀ lọ́wọ́ ẹ̀ stop pretending stop doing evil ẹ̀ṣẹ̀ yìí ti kígbe dọ́dọ̀ ọlọ́run yọ àṣà ti ráìsì wọn tẹ́ ẹ̀ bá ronúkú wàdà gan ọlọ́run Elédùmarè ń gbọ́ kì í ṣe ráìsì nìkan ló máa wọ́n people that don't want to work they want to steal wàá máa gbọ́ nígbà tí òyìnbó nígbà yìí náà àwọn yorùbá náà ní tó bá lọ jalè nílò òyìnbó when they go to abroad to go and steal from white people then we be hearing from them the people in the home will be encouraging them Yes, steal from them. Because they are steal from your forefather before. Steal from them. You are encouraging your child, your children to be stealing, to be doing bad thing. Ẹni tó sẹ́ndì ẹni tó lò fẹ́ fún ọmọ mi ní five hundred dollar yẹn ẹni tó bá bá mi rí sẹ́ẹ̀ ó máa gbowó terrorism bọ̀bọ̀ yẹn ó gbúdọ̀ kú ni ikú ló gbúdọ̀ kú torí orí burúkú tẹ̀ ń ṣe yẹn àwọn ò ṣe orí burúkú níbí àwọn ò ní grace gbogbo yẹn kò sẹ́kọ̀ọ́ sẹ́ni tí ò ní grace ẹ̀ṣẹ̀ tá a bá ń tọ̀ yín jẹ́ pé à grace ẹ̀ṣẹ̀ a kò fáyé wa jì ní torí ẹni tó bá ti fẹ́ bá èṣù jà kò gbúdọ̀ darapọ̀ méṣù ẹni tó bá ti fẹ́ fi tó bá fẹ́ bá èṣù fa wèrè kò gbúdọ̀ wà ní kákọ́sì èṣù torí ò lè fi èṣù bá èṣù wí torí ẹ̀ òtítọ́ àti òdodo ni torí bẹ́ẹ̀ tí n bá bínú ọ̀run máa bínú àwọn ogun mímọ́ máa dìde wọ́n dìde ìjà wọ́n ní kí n kọ̀ bèrè ní torí ẹ̀ ìkìlọ̀ wá fún yín o ẹ gbọ́ abẹ́ ìdáhùn ẹ̀yin èèyàn wèrè yẹn tó máa rí dúdú tó máa pè é funfun ikú púpọ̀ náà máa pẹ́ lórí sùn tó o bá ṣọ́ra tó o bá ronúkúwàdà gbogbo ẹnikẹ́ni tó ń sọ̀pọ̀tì ìvù ní orílẹ̀-èdè Yorùbá tó ń sọ̀pọ̀tì ìvù tó jẹ́ pé kí ríre ilé ibẹ̀ máa yán kẹ̀lé ẹ̀ máa wá pa òwe pé igi tó bá ti dáa kò ní pẹ́ nugbó kí ni igi wọ́gọ̀wọ̀gọ̀ ń ṣe nugbó igi tó kí ló ń ṣe láyé kí ni igi wọ́gọ̀wọ̀gọ̀ tẹ́ mọ́ máa ba igi tó dáa jẹ́ kí ni igi igi tó ń fani lásọyà kí ló ń ṣe láyè kí ni àwọn èèyàn tó ń fi èèyàn ṣe ètùtù tí wọ́n pa èèyàn kí ni wọ́n ṣe láyé tó máa ká gbádà wèrè tó máa ká ṣe òṣìkiri wọ́n máa múra ọmọ aláyẹyẹ wọn ayé òyẹyìn o ayé òyẹyìn Moeti Ashayi, you are disgusting. You are smelling. You only support people that you can use. The people you can use for ritual. You know, you, you, you know nothing about love. You are evil. You're bad people. You are evil. Ọlọ́run Ẹlẹ́dùmarè ń gbọ́. President Bọ́lá Ahmed Tinubu mi ìgbéyìí mọ́ra. Nílẹ̀ Yorùbá àṣẹ o. Tí ìbá jẹ́ pé bóyá wọ́n ń fẹsẹ̀ rìn oore tán ti ṣe àtowó tí wọ́n ti ná wọn lè win nílẹ̀ yorùbá kò síbi kankan tán ti win wà láìtàláì torí wọn ò fẹ́ ire fún ẹnikẹ́ni àjàjà àwọn kan tó bá lè jàjàjà bọ́ sókè tí wọ́n ti jẹ tí wọ́n ti lọ fi èèyàn jẹ èèyàn lóríṣiríṣi ìgbà tó mo sọ mo ní Wàsíù máa ń jẹ èèyàn kó wá sọ pé òun ò kì í jẹ èèyàn àwọn tó máa fi èèyàn odidi èèyàn gún oògùn fún tó máa la tó máa fẹ́ dídí èèyàn ṣe bàǹtẹ́ fún tó máa dídí ilé ilé ilé ilé Koko Zaria tí mo lọ rẹ́ǹtì lé sí ọlọ́run kò tó àṣírí wọn ni Zaria sọ ọ̀rọ̀ kan níjọ́ kan ó ní ọ̀tọ̀ ní gbogbo nàìjíríà yẹn ó ní mi rí pé mc gan máa ń bẹ̀rù ni kò sí nǹkan tó lè sọ kó ó ló máa ń bẹ̀rù gan ó lóun lóògùn kan abẹ́ẹ̀kúta náà ti ń ṣe òògùn funfun gbogbo àwọn tí ó ń tí eléyìí ń ṣe òògùn fún yẹn ó ń kọ́ bà wọn mo wá fẹ́ sọ fún nàìjíríà police gbogbo nọ́mbà fóònù tẹ bá gbà lọ́wọ́ wọn tẹ bá gbà lọ́wọ́ babaláwo yẹn gbogbo ẹnìbọn tẹ bá ti lórí ẹ̀ tó lòun wá ṣògùn fún tẹ bá lè ṣe ìbádẹ́ẹ̀dá o kí lorúkọ kọmíṣánná mi togun state police wọ́n máa ti fẹ́ gbógun títí títí mo mọ̀ ọ́ ni mo sọ yẹn o ó dẹ̀ máa mọ bàbá Akíolú náà torí ó ṣiṣẹ́ pẹ̀lú bàbá Akíolú ń gbà yẹn kí lorúkọ alámùtú bí ọdún commissioner for Ogun State gbogbo àwọn tó wà lórí picture tó wà lórí fóònù bàbá yẹn tó ní wọ́n máa ń gbógun lọ́dọ̀ yẹn tó ní gbogbo wọn ní kẹ́ lọ mú kẹ́ lọ ransack ilé ẹ má lọ mú wọn ẹ lọ bọ́ọ̀sì ilé ẹ gbogbo wọn ní kẹ́ fi sínú duty láti check them burst them their house gbogbo ọjọ́ tẹ̀ tí ń ṣe kínní ẹ̀ tí bọ́ọ̀sì àwọn alágbára kọ̀ọ̀kan nínú Nàìjíríà ẹ̀yin ọlọ́pàá náà ẹ sì máa ń cover àwọn tó lágbára bẹ́ẹ̀ ni if you want to really work eh? tẹ fẹ́ kọ́lọ́run back yín up ẹ ti break record president Bola Ahmed Tinubu mo fẹ́ kẹ́ break record yes among Africa president tó ti ń jẹ mo fẹ́ kẹ́ break record àwọn tẹ́ máa fi break record wọn kẹ́ call the crime. ohun táyì náà bá ṣe tí ò bá da o ẹ ní ṣe o but you are in power now break it break the crime olówó ọlọ́rọ̀ bẹ́ẹ̀ tí àtàjọ́ ló yẹ kí n ti jáde kí n sọ fún yín wọ́n ní kẹ́ break record ẹ̀ tí break record tẹ bá break record àwọn pásọ̀ tó ṣe wòlé nàìjíríà àwọn church bíbí church ṣiṣẹ́ tòótọ́ ni a lot of things wọ́n ló ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà yẹn lẹ́sẹ̀ máa gbọ́ pé tó bá ti lè sọ ọkọ̀ báyìí wọ́n máa gáǹgì ẹni It's not because they hate you. It's because the secret, they don't want the secret to be out. And the secret that cannot continue in your land like that. I can't Akẹ́ni kí Nàìjíríà wá òkè. Orílẹ̀-èdè tó bá ti ń fi ẹ̀jẹ̀ èèyàn ṣe ètùtù tó máa rí èèyàn mọ́lẹ̀ nínú ṣọ́ọ̀ṣì many churches kan ló ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, Zaria àgọ́ sọ, ó sọ ti òun ló mo ti sọ́njọ́ yẹn náà, òun ló sọ rọ bàbá Oyedepo náà. Zaria àṣẹ òun náà Oyedepo ló ń jẹ, bóyá òfin bà wọ́n jẹ́ mi ò lè sọ. Bọ̀tọ̀rọ̀ tán bá sọ fún Yorùbá, tán bá sọ tó bá jẹ́ crime tí tán bá ti kọ sọ ìgéṣèyàn investigate it ọlọ́pàá nàìjíríà ọlọ́pàá tí ò bá wà active tí ò dẹ̀ fẹ́ investigate case ẹ yọ president Bola Ahmed Tinubu ẹ yọ president ẹ yọ anybody tí ò bá ti fẹ́ go against the crime ẹ break record ìjọba tẹwàá yìí ẹ break record record don break in Africa break it you liberate ẹ ma tẹ bá break record ṣe lẹ ń ba àwọn èèyàn sílẹ̀ ṣe lẹ ẹ dẹ̀ fẹ́ you will get getting out of the stage tẹwàá ni ìbẹ́ẹ̀ ni you break record o ẹ tẹ́ ẹ kẹ́ break record break record ẹ break record wọ́n ní kẹ́ break record ẹ break record kò sí ẹnikẹ́ni tó ń lọ sí orílẹ̀-èdè nàìjíríà tó ń tó ń go against corruption criminal things in nigeria because in one way or the other everybody ma relate mọ́ra wọn ọmọ lágbájá ó campaign fún yín jọ sí ẹlòmíín campaign fún yín torí pé kẹ́ bá lè cover iṣẹ́ ẹni kò campaign kí orílẹ̀-èdè nàìjíríà lè dá and anybody president àtẹni tó bá ti ń rúlu nàìjíríà kó orílẹ̀-èdè nàìjíríà lè dá ni gbogbo wọn ṣe máa ń sọ pé wọ́n lọ bẹ̀ kó dẹ̀ lè da náà ládẹ̀ wà bàbá ẹ̀ bẹ́ẹ̀ ni because tí orílẹ̀-èdè ò bá dára àwọn èèyàn àwọn fíù ló máa sọ pé wọ́n ń gbádùn gbádùn gbádùn tó dẹ̀ ń gbádùn yẹn to the detriment of other people ni wọ́n ń ba ayé àwọn ẹlòmíì jẹ́ sọ pé wọ́n fi ń gbádùn ni. ẹ̀yin ọlọ́pàá Ogun State broda kí lórúkọ ẹ̀ mr torí pé ẹ̀ẹ́dẹ̀fẹ́ mímí ìdẹ̀fẹ́ yín mi ò lè disrespect yín kọmíṣánná ọlámùtú gbogbo àwọn tó wà ní ọ́ndà ìṣe good job mo pàtẹ́wọ́ fún iṣẹ́ mi pé mo ti recommend yín ní orí social media yìí tí n bá mọ̀ yàn tó bá yẹ pé ń ṣe nǹkan burúkú ń gbà yẹn náà màá ti sọ pé nǹkan burúkú báyìí lè máa ń ṣe ọmọ muṣi ní ìnà ọmọ alámùtú àwọn alámùtú dí àfọmúṣe alámùtú náà wà ní Lagos Island so àǹtí mo ti is nineteen ninety nineteen ninety three I met you nineteen ninety three yeah nineteen ninety three ṣé nineteen ninety three àbí nineteen ninety nineteen ninety three. just just around that time that's thirty something years ago thirty years ago so mo ti sọ pé ọlọ́pàá tó mọ ọmọ ọlọ́pàá ńgbà tó ọlọ́pàá corruption ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ńgbà yẹn corruption ṣẹ̀ṣẹ̀ kò tí kò tí wà tó too much like this ńgbà yẹn àwọn ọlọ́pàá provost lẹ nígbà yẹn so nǹkan tí mo ṣe à ń sọ ni pé àwọn ọlọ́pàá yìí i mean àwọn criminal yìí torí mo rí pé àwọn criminal yìí gbogbo wọn máa ń protect àwọn bàbá àṣàlẹ̀wọ́ tó máa ń ṣiṣẹ́ yẹn fún bẹ́ẹ̀ ni tí wọn ò bá wọn ní gbogbo àwọn tó patronize wọn tó dẹ̀ yẹ pé big person ni wọn big in the sense that wọ́n lè má jẹ́ politician politician dẹ̀ lè wà ń bẹ́ẹ̀ àdúgbò tó bá dẹ̀ ti ń ṣe kinní ìjù tẹ́lẹ̀ mọ́ pé àwọn tó ń patronize wọn pọ̀ ń bẹ̀ gidi gan ni ṣó ti yẹn gbogbo nọ́mbà tí wọ́n ń lò yẹn gbogbo àwọn ẹnikẹ́ni tó bá ti rí nọ́mbà wọn tẹ́ bá ti rí fóònù tẹ́ gbà lọ́wọ́ yẹn go back and study all the phone ó ti yẹn if it's possible call from gbogbo àwọn nọ́mbà yẹn náà kẹ́ni kọ́ máa bá yín bọ́ láwọn ti ìlú òyìnbó mi lè kọ́ yín ṣẹ́yìn because ẹ mọṣẹ́ dáadáa but at the same time <laughs> ọdún tẹ̀mí náà tẹ̀mí náà lò láàrin ọlọ́pàá tí bá tẹ̀mí kan bá sọ pé mo jẹ́ detective mo mo mọ iṣẹ́ ọlọ́pàá mo mọ iṣẹ́ ọlọ́pàá bí mi ṣe wà yìí now ẹ lè kọ́ fún gbogbo àwọn tó ń lo gbogbo wọn pátápátá yẹn tó máa níwọ̀n ṣe rí o mẹ́wàá péré lẹ rí mẹ́wàá báàgì mẹ́wàá lẹ rí ṣé ti yẹyin wọ́n á ti máa ṣe ti pẹ́ àwọn recent wọn ni o láàrin oṣù mẹ́ta oṣù mẹ́ta mẹ́wàá péré ni wọ́n dìklẹ̀ àwọn báàgì tẹrí lé wọn nìyẹn ẹlòmíì tí ò gbé báàgì wá ń kọ́ ẹlòmíì tí ò gbé báàgì débẹ̀ báàgì wọ̀nyẹn náà kẹ̀dẹ̀rẹ̀ wọ́n kó sílé ó lè jẹ́ pé ìyàwó yẹn fẹ́ máa lo báàgì wọ̀nyẹn àbí tó láì lára àwọn báàgì yẹn ni wọ́n tọ́jú sílé kó lè máa fi yọra torí lára fóònù lára àwọn tán pa fóònù ẹ̀ ni wọ́n gbé dání yẹn lára ìyàwó yẹn náà gbé dání yẹn so go back to the man's phone èyí tó jẹ́ babaláwo yẹn gangan àti gbogbo wọn pátá ẹ lọ wo gbogbo àwọn tó bá ti wà lórí wọn pátá ó ti yẹ yín ẹ tó bá possible ẹ gba gbogbo call àti conversation wọn from every gbogbo eh, gbogbo line tó bá ń lò ẹ má cover olówó kan tó bá ṣe burúkú ẹ má fi kúbò láṣìírí ẹjọ́ ṣẹ̀sìn kó tó lọ láyé president Bọ́lá Ahmed Tinubu ẹ ṣe èyí fún orílẹ̀-èdè Nàìjíríà ká lè máa dúpẹ́ ká lè máa yan Ọlọ́run títí láéláé ẹ òpin ọba tó bá ṣe èrè mi ò rẹ disrespect sultan of ṣé Sokoto ni tí wọ́n ní ó jẹ CBN kiri kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ṣe kiri fún wọn ní orí oyè ní jọ́sí wọ́n rìn pa wọ́n dẹ̀ yìí bá Nàìjíríà ṣiṣẹ́ wọ́n yìí ṣiṣẹ́ pé we want it like this ẹ mọ gbogbo advice náà tó fún nàìjíríà it's working ó lè jó ti tọ́nu ọ̀sán ọgbà yìí náà ló wọ́n tí wọ́n tó di level dàdé wọ́n fọ àwọn fàwọn ya bíi fàwọn yọ bíi jìgá because olóòtítọ́ ń bá mi kò kí lẹ́ni. in tí mo rẹ́ẹ̀tì jù ní ilẹ̀ yorùbá òun náà ni gbogbo nǹkan tó ń ṣe fún mi náà òun náà ni ọ̀dà ìṣe fáwọn èèyàn yìí àwọn tó bá gbógun tèmi tó ń ṣe ogun tèmi báyìí wọ́n fẹ́ kí n kú ni kí dẹ̀ ni wọn ò fẹ́ káwọn àṣírí yẹn tú lórí social media àmì láti rí ẹnìkan tó jáde tó sọ pé gbogbo ẹni tó bá ti ń tú àṣírí yorùbá fún wọn wọ́n ṣe ń pa èèyàn yẹn kán pa òun náà ni ẹni bá ro kúrò mí ikú ikú òjijì máa gbé yín pa ikú kó kàn ní wéréwéré ẹni tó bá fẹ́ ikú fún mi tó fẹ́ ikú fọmọ mi adébùkọ́lá ikú kó gbé ẹ pa àrùn kó gbé ẹ dè àrùn kó kọ́kọ́ gbé ẹ dè lójijì yẹ àrùn kíákíá kó kọ́kọ́ gbé ẹ dè lójijì kíkú wéréwéré kó wá pa ẹ́ anybody má fún oúnjẹ má fún èṣù má dẹ̀ fún ọ̀tá lóúnjẹ tì o ẹnikẹ́ni tó bá ń fún àwọn ìkà tó wà lórí social media kò sí ẹ̀bẹ̀ tán lè bẹ́ntì kòkó ti bàyá ẹ̀jẹ̀ o ẹni tó wà lórí social media yẹn tí wọ́n ànáòsì ikú bàbá ọmọ mi kó tó ti pókú tí wọ́n dẹ̀ ti jí mi lọ́wọ́ tó dẹ̀ ti jí bàbá ọmọ mi lọ́wọ́ kó tó ti pókú kò sí ẹ̀bẹ̀ tán lè bẹ̀ kòkó tó máa kò sí ẹ̀bẹ̀ tán máa ń bẹ́ntì kòkó bàyá ẹ̀jẹ̀ o kò sí ẹ̀sìn gbogbo ẹni tó ti ṣe nǹkan burúkú tẹ́ ẹ fẹ́ kó yẹ̀dẹ̀ da àtàkì lẹ́ máa kọ́kọ́ fún gbogbo àwọn tó ń ṣe nǹkan burúkú lórílẹ̀-èdè not that you pamper this one ó ń ṣe burúkú and then you expose this one you cannot get a good answer you cannot get a good result Ogun State clear for you bọ́n ṣe mú ológun state yẹn sí ọlọ́pàá Lagos kò ní rí nǹkan kan mú wọ́n dẹ̀ ṣe burúkú gan Lagos state yẹn náà Ogun State Lagos state Ondo state gan àrí nǹkan kan àgbọ̀n kankan láti Ondo state yẹn àgbọ̀n kankan láti Ondo state yẹn Ifu Kogi state ọ̀ọ́dì gbogbo kí nìyẹn náà ń cover secret ara wọn but Ogun State ń tún wọn sìn by the time tó bá free from it tẹ́yìn kan ń pàmpà wọn títí yín ìyá máa jẹ yín ọlọ́run dẹ̀ ti sọ pé ẹnikẹ́ni tó bá bo ìkà láṣìírí ó lè gbéni fún o ntí ọlọ́run sọ fún mi ní november láti di november last year nígbà tó di january ni mo sọ síta o the lord has given me that verse láti november last year pé ìgbéni fún ẹni tó bá rí isaiah chapter five verse twenty torí dúdú tó pè é funfun torí ibi tó pè ní ire tó wá ń pè ní ire ní ibi tí a máa ma sọ tòótọ́ ọ̀rọ̀ tẹ́ máa ma sọ pé bad energy tẹ́ wọ́n máa pọ́ àwọn èèyàn tó ń fi èèyàn ṣe ètùtù lé tẹ́sí máa fún wọn ní egungun àti agbára tó máa ma sọ pé ẹran àti èèyàn ni èèyàn máa ń jẹ fọ́nra àṣà òṣì àṣà búburú <laughs> gbogbo àwọn tó ń lọ ń gbé mọ́tò wá sọ́dọ̀ bọ̀bọ́ yẹn tí ọba máa make owó nínú ẹ̀ tí wọn bá máa patronize ẹ̀ bad seriously kò ní máa ra o kò ní máa pa àwọn èèyàn yẹn o kò ní máa pa àwọn èèyàn yẹn o ní àárín oṣù mẹ́ta mẹ́wàá péré ni wọ́n sọ pé àwọn pa torí báàgì mẹ́wàá lẹ rí o wọ́n lè ti pa mọ́dà mẹ́wàá kó jẹ́ pé bí two two days ni wọ́n pààyàn kó jẹ́ pé every two two days ni wọ́n ń pa èèyàn. torí pé mo sọ lẹ́kan gbogbo wọn máa sọ pé lọ flag ẹ̀dànù irọ́ ló ń pa ó fẹ́ máa dárúkọ Pasuma mi ò sọ pé ṣojú mi kòró ṣùgbọ́n téèyàn bá wá ṣèkà fún mi tó bá tẹra mọ́ mi báyìí tó dẹ̀ ṣèkà fún mi tó ń jalè tó tó ń tún ṣèkà fún mi so táwọn èèyàn bá sọ̀rọ̀ wọn tó ń bá sọ pé wọ́n pa èèyàn in fact tó bá ní wọ́n pa ẹyọkọ̀ mo lè sọ pé twenty ni wọ́n pa mo dẹ̀ tún búra ń sìn pé tó bá pẹ́ nìyẹn dírẹ́bà yóò sọ̀rọ̀ yẹn fún mi jọ yẹn lọ mo dẹ̀ tún búra pé tó bá pẹ́ mo parọ́ pé màláka gbé mi lọ sí ọ̀rá they look for irú àwọn èèyàn tó máa dédé fòṣọlẹ̀ láàrin wọn yẹn ẹ notice pé àwọn ọmọ tí wọn ò mọ̀ pé ó máa jẹ́ èèyàn tó kàn dédé jẹ́ èèyàn àfi tọ́lẹ̀ pé wá láti ọ̀nà ibì kan ló máa ń dédé fòṣọlẹ̀ láàrin wọn bẹ́ẹ̀ ló máa ń kú ẹ̀yin ò rí pé ọkùnrin ẹ notice láàrin wọn bẹ́ẹ̀ ẹ máa kàn rí pé wọ́n kàn dédé kú ni wọ́n máa ní wọ́n pè wọ́n sí location kan wọ́n bẹ̀rẹ̀ sí ní wúkọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n ní wọ́n kọ́ dédé ṣubú wọ́n dédé ṣe kinní kan níwà àwọn tí hmm, mi ò fẹ́ sọ̀rọ̀ Lagos State Police you are hiding you are protecting the criminal in Lagos State and the way they are building Lagos State yẹn bó ṣe beautiful tó tí wọ́n ṣe ń ṣe gbogbo train tó ń fẹ́ sọ di tí ó ti fẹ́ di Canada tí Lagos ti fẹ́ di Canada tó ti fẹ́ di Montreal ṣó ti yé. Hmm. Montreal ni ó fẹ́ di Montreal ó fẹ́ jọ train irú àwọn train tán ló ń Montreal ṣòtìyé àbí tẹ́ fẹ́ sọ di London small London ẹ̀ ẹ̀ ń protect criminal ní Èkó wọ́n ṣẹ̀ máa gbé kéèsì lọ láti Èkó lọ sàbújá àbí bẹ́ẹ̀ kọ́ <laughs> ẹ mọ̀ pọ́mọ tá a bá kọ́ ló máa gbélé tá a bá kọ́ ta gbogbo tẹ́ ẹ̀ ń ṣe sílẹ̀ tẹ́ fẹ́ kó dára yẹn tí ẹ bá wá protect criminal àwọn criminal yẹn ló máa ba gbogbo ẹ̀ jẹ́ ẹ má gbàgbé pé tẹ́ bá protect criminal tẹ́ ṣe àwọn kìnìyẹn sílẹ̀ criminal máa tú gbogbo ẹ̀ ta wọ́n á gbé ilé tẹ́ ṣó ti yé yín ẹ máa ṣe lọ continue ẹ̀yin ọlọ́pàá Lagos State you are protecting criminal continue continue Ogun State àtẹ́wọ́ fún ọlọ́pàá bẹ̀ commissioner for Ogun State police commissioner of Ogun State <laughs> God bless you alamutu bí ọdọ alamutu I clap for you taba taba fẹnu taba rẹ kọ méde èèyàn a máa ti mọ ẹni yẹn tá a bá dẹ̀ fẹ́nu tá a bá sọ̀rọ̀ èèyàn bó ṣe jẹ́ lórí yẹn kì í ṣe rọ́ mi ò sọ pé ọlọ́pàá o bá sọ̀rọ̀ èèyàn bó ṣe jẹ́ ni bàbá dẹ̀ tá a bá ń pa èèyàn ó jẹ́ bẹ́ẹ̀ mi ní tí mo mọ̀ ni mo sọ torí téèyàn bá jẹ́ burúkú náà torí ńgbà yẹn tó àwọn mẹ́ni ọlọ́pàá tó jọ̀gá má jẹ́ mi ìfẹ́ sọ I don't want to tell this story I don't want to tell story I don't want to tell story that one is gone so obìnrin yẹn tẹ́ bá dẹ̀ wo bọ̀bọ́ yẹn nígbà tó interview ẹ̀ ó sọ fún ọkọ ẹ̀ ó sọ fún ó ń gún bọ̀bọ́ yẹn náà they still have a lot of secrets ṣe mọ̀ wípé wọ́n ti kọ́kọ́ mú lára báàṣì wọn before kan tó wá mú àwọn tí àwọn náà ò confess wípé ẹni wà lára wọn do you know that they have a lot of secrets break the chain <laughs> aṣáájú president ẹ mọ nǹkan tó ń sọ pé lè ṣe láti fi bírèkì rẹ́kọ̀d wọ́n ní kẹ́ ẹ bírèkì rẹ́kọ̀d ọlọ́run gbọ́ tó bá tẹ̀ jẹ́ táàmù nìkan lè fẹ́ ṣe tẹ́ ṣe táàmù mímọ́ bírèkì rẹ́kọ̀d ọlọ́run gbọ́. <laughs> ibi táwọn èèyàn ò kì í dé tó máa ń sọ pé wọn ò ń débẹ̀ wọ́n ní kẹ́ ẹ débẹ̀ àwọn èèyàn tó máa ní wọn kì í investigate ní nàìjíríà gbogbo ìjọba tó bá bẹ wọ́n ní kẹ́ investigate ẹ̀ ó ti yé yín lẹ́yìn tẹ́ bá investigate ẹ̀ náà tẹ́ bá dàgbà yìí máa kú náà ni tẹ́ ẹ̀ bá investigate ẹ̀ náà ẹ̀sìn máa tẹ́ bá ti ṣe tán ní orí power yìí máa kúrò ńbẹ̀ náà ni ṣó ti yẹ yín ogun tẹ́ bá dẹ̀ filẹ̀ tẹ́ ẹ̀ bá tẹ́ ẹ̀ bá tẹ́ ẹ̀ bá tamper tẹ́ ẹ̀ break ó máa break yín tó bá ti yá so ẹ̀ break yẹ ṣó ti yẹ yín ojú àfọ̀ọ̀fọ̀ tán ẹ̀ṣẹ̀ ló máa ń dálẹ̀ ẹgbẹ́ orílẹ̀-èdè náà lẹ̀ bẹ́ẹ̀ ni a máa ń rán àwọn kan láti dé a sì máa ń rán ẹlòmíràn láti tù. Hmm. Mósè wọ́n tọ́ nílé Fáráò ṣùgbọ́n ó wà nínú àwọn tí a rán tó tú àwọn kan náà sílẹ̀ ní ìgbèkùn a tún lọ rán Joseph náà a tún lọ tọ́ ní Egypt bákan náà ó tún ṣe kí ni ó tún wà nínú àwọn tí a tún rán láti gba àwọn ní sílẹ̀ ní ìgbèkùn ó ti yé ẹ wà nínú àwọn tí a rán láti gba àwọn èèyàn kúrò nínú ìgbèkùn wọn bá láìkì yín kì í ṣe gbogbo àwọn tí Joseph gbà nínú ìgbèkùn ló fẹ́ràn ọ̀tá ní gbogbo wọn so pọ̀tọ̀ ọ̀tá ayérayé gangan wọn ò jẹ́ kán rí àwọn ọ̀tá wọn máa ṣe ọ̀tá ire ó ti yé ẹ break record ẹ eh, ti break record tẹ bá break record dájú àmà pàtó fún yín ṣé mọ̀ pé wọ́n fìyà jẹ wá gan wọn ò fún wa nínú àwọn nǹkan ní títí wọn ò fún wa láwọn kankan ebi pa wá gan ṣùgbọ́n àwọn ò wọ́rì a fẹ́ break record a dẹ̀ ní jalè ṣó ti yé yín àní jalè ẹ break record wọ́n máa fi èèyàn ṣe tuntun ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n máa ní tí wọn ò bá jọ ẹgbẹ́ kan wọn ò lè dé orí ipò àwọn yorùbá yẹn wọ́n máa sọ pé àwọn tí wọn ò ní wọn ò ní ṣe dáadáa fún ẹ tó bá di pé nǹkan dáa fún ẹ náà ló máa máa fẹ́ dictate fún ẹ ti bọ́rú ẹ̀rí tóbi jújú bí dat àwọn èèyàn kan sá máa sọ fún mi ẹ bọ́lá ló lè kọ́ our family did I have family ṣé mo ní family ni a kàn máa ń pọ́n kúlẹ̀ lamọ́ lọ́sọ̀ ṣẹ́ èmi nígbà tẹ́ pé wọ́n gbógun tì mí lórí social media yìí gbogbo àwọn èèyàn tó bá níyà wọ́n jáde ẹjọ́ o ẹ bá fọmọ tẹ́lẹ̀ rí tẹ́lẹ̀ pé tó gbèjà mi instead of that gbogbo àwọn ará lémi àtàrà àtà àtàwọn tó súnmọ́ gbogbo wọn parapọ̀ mọ́ àwọn tó fẹ́ bá mi jà yẹn ni because their mission is that eléyìí fẹ́ gbé láàrin wa ẹ̀mí ètùlẹ̀ làwọn tó dẹ̀ ti possess wọn a máa mú wálẹ̀ mi àwọn chọ́ọ̀chì tá a bá gbàdúrà fún àbí àwọn tá a bá sọ̀pọ̀tì pé ẹ fa àwọn chọ́ọ̀chì yẹn náà lẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọn ò tí pọ̀ tó tàwọn babaláwo àwọn tó ń fẹ̀yàn ṣètùtù owó kò tí pọ̀ tó tàwọn mìsíṣà o àwọn náà máa tún sọ pé ó ti dárúkọ ẹnìkan ẹ máa fìyà jẹ ní bíbá this time around ọlọ́run ọlọ́run sọ fún mi ni ó ní look at them nobody have any good plan for you so why do you have good plan for people who don't have good plan for you they don't anybody that don't have good plan for me they don't have good plan for my daughter as well if anybody wan money forgive people who who are the people you want to forgive the people who want everything gbogbo nǹkan tó wà nínú ayé kójú tó jẹ́ ire kó jìnà sí ẹ and then the people tó bá wá jẹun tó ẹ máa gbọ́ bí àwọn Yorùbá ṣe máa ń bí evre when you need them they are not there for you Yorùbá people when you need them it's not my house alone bí family mi ṣe ń behave gbogbo Yorùbá ṣe ń behave my family represent Yorùbás when you need them they are not there for you When things are better for you, they want to be in the front role of your life. They want you to be using the position or whatever you have to serve them. Bí mo ṣe wà nísìnyí, mi ìsọ̀rọ̀ ọmọ wọn máa ní Yorùbá náà ni àwọn babaláwo, and olórí burúkú, àwọn tó bìrìbì nínú bad things yẹn, àwọn ló máa máa gbẹ pé your mother mi sọ pé kò dáko wọ́n máa ní ẹ eh? sọ pé ẹ ọ̀run ẹ màmá ẹ ni ẹ bíbélì sọ pé bọ̀ fún ìyàgbọ́ bẹ́ẹ̀ èèyàn ló kọ́ èèyàn bí èmi ló kọ́ àlùkùránì àti báíbù èèyàn bí èmi in fact nígbà yẹn gan in fact tó bá ní kí n kọ àlùkọ́ràn àti báìbù gbogbo tí mo ti kọ láyé àtàdúrà tí mo ti gbà wò ó kò sínú báìbù ó ní tí mo kọ àtàdúrà tí mo gbà dávidi ò gbàdúrà tó mi tó bá jẹ́ ìwọ̀nba orin tó kọ sínú bíbélì nìyẹn tó bá jẹ́ ìwọ̀nba orin tó kọ àti bíbélì tó kọ nìyẹn ẹ gbogbo bíbélì yẹn ẹnìkan ṣoṣo ti kà ń bí back to back more than twenty times ẹnìkan kan kẹ̀dẹ̀ẹ́dẹ́ ṣáńtà tí mo náà kọ síbẹ̀ yẹn So ti yé bẹ́ẹ̀ yẹn Yorùbá mm-hmm. people are not there for you they will tell them you understand when you are in position they want to sit in your position in the front Yorùbá are not there for you o oh. tó bá ti di pé nǹkan dáa fún ẹ àbí tó ń rí pé nísìnyí ìwọ ló ń jẹ lọ́wọ́lọ́wọ́ they want to sit in your front row oh. tó bá lè use ẹ Yorùbá are users ẹni tó bá ti gúdù fún ẹni kó gúdù fún nísìnyí wọ́n máa sọ fún mi kò sí nǹkan tó lè ṣe wọ́n lè lọ bá màmá ẹ̀ yóò di ní torí pé wọ́n bìlí pé my mommy is easy to use against me you understand me ó bá mọ̀ mí mọ́mí ẹ̀ yóò di ní ó bá àwọn ẹbí ẹ̀ yóò di ní kí lẹ́bí mi ṣe fún mi ìsọ́ọ̀tẹ̀ bá omu owó àlẹ́gẹ́ owó tó wà ń bẹ̀ ẹni tó bá ti ní owó gan tí ò bá fi bá lò kò lè fi nǹkan kan bá lò tó jẹ́ kókò fẹ́ gbàtọ̀wọ́ ẹ stop don't allow anybody again to use you ẹni tí ó bá ti wúlò fún ẹ má wúlò fún wọn mọ́ it happen to me yorùbá are users wọn ò ní kí ẹ wọn máa bẹ yóò jọjọ tó bá níjẹ wọn bẹ wọn bẹ parí ìjà bíi pé nǹkan kò ṣẹlẹ̀ ni wọn á parí ìjà pẹ̀lú ẹni lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa sọ story tó pàyà gùdà they are users ìṣubú ẹ̀ ìwọ tún ṣubú ẹ̀gẹ́ wọn máa tún pàtẹ́wọ́ fún wọn máa wò pé ṣé mi ni àbẹ́mi kọ́ ṣé mò ń lálàá ni this is what they do where is my tea ah my tea is finished ah my tea is finished mo ṣe mo mọ mo mọ pé títọ́ ṣá sí mo rò pé ó sì kú ni ìwà tí mo mú tán o. yorùbá àṣà yín mo ètè bàjẹ́bàjẹ́ yes mo ètè àṣà yín àṣà yín ò dáa ẹ lọ ronú sí dada àṣà yín mo kàn dẹ́ mẹ́ ẹ máa sẹ́ pé kò sọmọ yorùbá please you don't know ọjọ́ tí mo ti ń rìn kì í ṣe pé mi ì ráàánú gbà ọlọ́run ṣàánú fún mi ìyẹn ò dẹ̀ kì í ṣàánú ẹni tán ní lọ owó rí èèyàn wá ń sìn kó wá gbowó tó ń ṣiṣẹ́ burúkú kan fún wọn sìn àbí tó bá wọn tẹ̀ sójú èèyàn tó ń fún lówó ṣẹ́yẹn jẹ́ àánú ṣó jẹ́ ṣẹ́re wọ́n máa lọ́ra àánú gbà tó máa bẹ̀yàn pé lọ dúró sórí social media kó máa àtáàkì gbogbo àwọn tó bá ti fẹ́ àtáàkì wa fún iṣẹ́ burúkú tá a bá ṣe a máa sanwó fún ẹ ṣé àánú lórí gbà yẹn àwọn yẹn ló bá máa bùgá ìyẹn ò ṣàánú kò sẹ́ni tó lè bẹ̀mí iṣẹ́ dé tòrutòru kò sí a dẹ̀ ti sọ fún mi pé ẹ lọ bèrè lọ́wọ́ ìyá mi wọ́n máa lo àwa láti pa gbogbo iṣẹ́ burúkú tó ń ṣe nílẹ̀ Yorùbá ó ní ìdílé lọ́mọ lọ́hùn ní Bọ́lá Fọláṣadé màmá sí àtolúwa ni mi olúwa ṣe ìfúnmi ọmọ tó lúwa fẹrẹ mi lẹ́kún ìdílé lọ́mọ lọ́hùn ṣe dá ni Ọlọ́run ṣe dá láti pa iṣẹ́ ìṣòro iṣẹ́ ritualist àwọn ògbólógbò ogun tó ń ja Yorùbá lára wọn ló bá mi jà o ògbólógbò ogun tó ń ja Yorùbá èyí tó ń já bá mi jà secretly gan tí ò lè gbójú jáde ara ògbólógbò ogun tó ń ja Yorùbá ni ogun tó jà mí tó ja yorùbá yẹn ẹ̀ ní soríire àjálẹ̀ ara wọn òṣì tó ń ṣe ń bẹ̀ ni wọ́n ń sọ yìí bóyá ńgbà tí a ti ń pariwo àjálẹ̀ àjálẹ̀ àjálẹ̀ o bóyá òun lélẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí lọ pààyàn nínú pálọ̀ tó ṣe ń panu lé ṣe àmọ̀ pé tó bá tún fẹ́ tọ̀yàn lọ sájàlẹ̀ ń sìn wọ́n ti pariwo pé ẹ wọ́n lájàlẹ̀ wà o kọ́ má tọ̀wọ̀ káàrọ̀ ẹni ẹ lè tètè raise alarm but ní this time around wọ́n á ṣe bí pẹ́ni ẹni tó fẹ́ lọ bá wọn sùn wọ́n á dẹ̀ tọ̀ wọ́n lọ sí pálọ̀ á débi àmà wò pé òun wá ṣiṣẹ́ iṣẹ́ aṣẹ́wó tóun mọ̀ ṣe ni panagida no be no be marriage for campaign no be love. gbogbo wọn pátá ikú oró ikú wọn ṣe fi ikú burúkú ń pa àwọn èèyàn wọn ò tí ì tó wọn ti àwọn ayé wọn ti ju èèyàn tó ti pa lọ just november àbí september kan ní november kan ló láwọn bẹ̀rẹ̀ ó ka èèyàn méje lòun ti gbé wá ẹnìkan ṣoṣo ó ti ka èèyàn méje ọlọ́run jọ̀ọ́ o má jẹ́ n kú lọ́mọdé o ọjọ́ tí wọ́n gbé mi lọ sí tíátà tí mo lọ bá nígbà tí mo ń ṣiṣẹ́ ń bí tí wọ́n gbé mi sí ibì kan tí wọ́n ti ń rán tó ti ń stitch stitch ẹni tó ní accident hm, mo gbé ojú sẹ́gbẹ̀ẹ́ kan ni wọ́n rán ẹni ẹ wà nínú ó wà ní life support wọ́n tún wá ń rán they are trying to stitch gbogbo ma àwọn wound cut tó ní because ẹ̀jẹ̀ wọ́n ti nu ẹ̀jẹ̀ yẹn o but ẹ̀jẹ̀ sì wà ń bẹ̀ akúndùn ilé wo mo díjú mi ni but eléyìí wọ́n máa pa èèyàn lójú ẹ̀ wọ́n tún ní fún ní mọ́ọ̀pù kó lọ ṣe kí ni kó lọ mọ́ọ̀pù ẹ̀jẹ̀ èèyàn ó wá ní pé ah, láyé òun gbogbo bẹ́ẹ̀ ṣe rí wọn tó ń tábí wọn ṣe rí pé wọ́n ti rò wọ́n wà ní nọ́ọ̀sì ni they are they are not tí wọn ò tí ì rí mọ́ọ̀sẹ̀ má máa bè lọ́wọ́ pé kí lẹ fẹ́ kíjọba ṣe fún yín ẹ̀yin tẹ́ máa interview yẹn má máa bèrè pé kí lẹ fẹ́ kíjọba ṣe fún yín abẹ́ ìyá wèrè ni ẹ má máa bèrè kí ni wọ́n fẹ́ kíjọba ṣe fún àwọn tó pa èèyàn tó ti pa èèyàn láàrin oṣù méjì tí wọ́n máa pa èèyàn bíi mẹ́wàá mẹ́wàá yẹn lẹ̀lẹ́ ni wọ́n sọ fún yín o they kill more than ten bóyá wọ́n pa mẹ́wàá wọ́n pa ju èèyàn mẹ́wàá gan lóṣù talk less of two months ẹ máa ń máa béèrè pé what do you want government to do for you kí ni government máa ṣe fún wọn àbẹ́yìn náà máa ń ra èèyàn ni torí ẹnìbọ̀ tó bá ti lọ ń ṣe ètùtù tó máa ń ra ọṣẹ ra ọṣẹ tó máa máa fi ọṣẹ dúdú gbogbo oṣù yẹn wẹ̀ wọ́n ń polówó ẹ̀ lórí social media o wọ́n ní àwọn ṣọ́ọ̀bù oṣù wọ̀nyẹn lórí lórí social media pastor mẹ́sà bọ́dọ̀ àwọn wòlíì wèrè kan ó tẹ̀ ní wúmà kan báyìí tó máa ń pò wò ó iṣẹ́ tó ń fẹ́ ṣe fún ẹ yìí ó lè jì báyìí iṣẹ́ yìí wo gbogbo àwọn èèyàn ló máa ń rìn sí kíní kan máa ń rìn síra wọn ni kó ba lè rí tájé ṣe èèyàn ni wọ́n fi ń ṣe gbogbo wọn àwọn wòlíì wèrè àwọn wòlíì wọ̀rọ̀ àtàwọn babaláwo olórí burúkú yorùbá ẹ̀sìpẹ́ yorùbá mo ẹgbẹ́ mo generate mo generalize ẹ̀ pọ̀ ni àti pásítọ̀ tó ń ṣorí burúkú o àtàfà tó ń ṣe wèrè o àtàwọn babaláwo tó ń pààyàn yìí náà o in fact ṣé ń sọ kọ́kọ́ fún yín torí ẹ láìkí Saudi Arabia ẹ dẹ̀ máa ń fi owó sílẹ̀ lọ́dọọdún láti lọ sí Saudi kan lọ gbàdúrà wọ́n ní ní Saudi Arabia tó ń bá rí èèyàn tó bá ń ka tẹ́síbíù lásán ní ojú city ó ní ẹjọ́ tó máa ń dá fún wọn tàbí sùsè bí o sọ pé kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ o wọ́n cover wọ́n wọ́n fún wọn street òun lẹ̀ ṣe rí ẹ̀ṣẹ̀ ní ìgboro street púpọ̀ gbogbo ìlú tẹ̀ rí ẹ̀ṣẹ̀ kó máa jà rọrùn ẹbí ti Nàìjíríà their street and they take their law serious. Yorùbá ló máa sọ fún ẹ pé èèyàn wa ni ìnigbádá ni èèyàn ìwọ mà kì í ṣe èèyàn wọn tó bá fẹ́ ṣe dáadáa nílẹ̀ Yorùbá o kì í ṣe èèyàn Yorùbá o bóyá o kàn sí léwọ̀ ọlọ́run gbọ́ lọ ṣẹ́ẹ̀kì díẹ̀ ní ẹ dáadáa Yorùbá ò kì í fẹ́ kí èèyàn gbóyà tó bá wà ní click they always be in click Yorùbá always be in click torí ẹ̀ ni àwọn tí Haúsá kọ́kọ́ fi hate wọn ni wípé kèfèrí ni wọ́n máa ń pè wọ́n káfèrí kò sí wọn ń pa kan kírun níwájú wọn torí pé wọ́n rí kò sí nǹkan tó tán lè mọ̀ ṣe máa fẹ́ ṣe nǹkan tí bàbá wọn wá ní bàbá láwọn they believe in their bàbá láwọn bàbá ńlá tó ń ṣe nǹkan burúkú. wọ́n máa pa èèyàn ẹ̀jẹ̀ rangan. àwọn èèyàn máa fi ọ̀bẹ sọ́rùn obìnrin ìyàwó obìnrin náà máa bá wọn díẹ̀ sẹ́ ẹ̀ mú ẹ ó lákọ̀ọ́kọ́ sọ́kọ́kọ́ ṣe wọn ò mọ̀ wà tó sọ pé máa pa wọn ẹlẹ́ẹ̀kejì ó tún wá bá wọn dì í mú àlọ́nu ẹ̀jẹ̀ yẹn kò fi bọ̀dà ó dẹ̀ ń sùn lóru ó dẹ̀ bí ọmọ títí ẹ̀ ó bí ọkùnrin ó bóbìnrin gbogbo wọn tó lọ mú àwọn ọmọ ọlọ́mọ tó lọ fi ń ṣètùtù ayé yẹn tó lọ ń pa wọ́n tà wọ́n ní brọ́dà wọ́n ní sísà wọ́n kọ́bà àwọn tó múra lọ́wọ́ wọn o tí wọ́n bá ń tà wọ́n ń tà burúkú burúkú wọ́n ń tà burúkú burúkú wọ́n ń tà burúkú burúkú wọ́n ń jẹ́rọ èèyàn tí wọ́n bá tàṣe ó máa pa èèyàn <laughs> ẹlòmíì gan àwọn alápatà tó ń pa màálù ta gan ẹlòmíì ò pa màálù kò pa màálù mẹ́wàá láàrin November sí December kò pa màálù mẹ́wàá táwọn eléyìí ń pa èèyàn láàrin oṣù méjì wọ́n dẹ̀ pa èèyàn eleven i mean ten báàgì tẹ rí nìyẹn ó ju bẹ́ẹ̀ lọ. <laughs> ẹ̀dẹ̀ wo forty four forty five years nìyẹn ìkan lóhùn thirty two look at their age they all married and they be they will pick themselves wọ́n máa clip bọ̀ ní méjì méjì méjì méjì wọ́n máa láwọn gbádùn ayé partner in crime partner in crime majority of marriage in Nigeria now especially in Yorùbá they are partner in crime. gbogbo wọn ni ẹ tí bírèkì àwọn ti olówó yẹn o wọn lólówó tó ń ṣe kiri fún ọsìn kí ni ó sọ ń sìn pé wọn ò wá rà kì í ṣe àwọn tó ń wá sọ́dọ̀ òun yẹn ìkan nínú wọn sọ pé ẹ kí a ti ẹ pílẹ díẹ̀ sí i nígbà tí oṣù lóore mi kí wọ́n lè sọ fún mi pé tí bá sọ fún anybody ọ̀hún máa pa mí ọjọ́ máa lọ gba àwọn family ni wọ́n ní òun ọ̀gbọ́n tó ń lè sọ sí so throughout that December fẹ́ ṣe wọn lóde àbọ̀ wá ní òde tí màá dé tí bá wọn tó fẹ́ jẹ oúnjẹ so àti máa dé mo bá àwọn ọmọ mi lóde mo bá abídè mi mo sì ariwo wọn máa ń pè mí ní ariwo kò sí mi àti àwọn fún ara àwọn olùdíje so wọ́n ṣàwọ̀ olùdíje ìgbà tó wọn lóye kò pẹ́ ò wọ́n pè mí padà pé kí wọ́n lọ rẹ̀ ṣùgbọ́n àyẹ̀wò wọn lọ onírọ́ gbàtú àjọ ọjọ́ kẹta bíbẹ̀ kí sì sọ̀rọ̀ ìyàlẹ́ òkú wọ́n máa pè mí èmi tẹ̀ wà nípa oúnjẹ tí mo ti dúkú pẹ̀lú àwọn ọmọ náà pè mí wọlé wa wọlé wa mo ti wá wọlé wọ́n wá ní kejì bọ́ọ̀sì ọmọ yìí mo wá ṣe kí n jí ìyẹn bọ́ọ̀sì pẹ̀lú bọ́ọ̀sì ìgbésẹ̀ kí n jẹ́sì ọmọ yìí báwo ni bá ti ẹsẹ̀ ọ̀hún jípa wọ́n ní tí màá ṣe sí ẹ̀ àti àtúntò ní ọ̀rùn mọ́lẹ̀ tó ọ̀rọ̀ ní ọwọ́ méjèèjì ọwọ́ ní kò sí lẹ́sẹ̀ mo ní tí má bí lẹ́sẹ̀ mo kẹ́lẹ́ ní kí n sọ ní tí màá jẹ lẹ́sẹ̀ mo tí màá jẹ kọ́tọ̀ ní ṣe àwọn máa pa mo dẹ̀ jẹ lẹ́sẹ̀ mo so fún mi yẹ jẹ lẹ́sẹ̀ mo lẹ́sẹ̀ lẹ́sẹ̀ mo lẹ́sẹ̀ lẹ́sẹ̀ èmi ti kúrò bẹ́ẹ̀ nílò tó ń jọ yẹn mo lọ sọ́dọ̀ àbúrò mi ní mòwe so ìgbà tó wá ń tọ́ mo lọ sọ́dọ̀ àbúrò mi ní mòwe wọ́n wá padà lọ sọ́dọ̀ sí mi lọ́dọ̀dọ̀ wọn wọ́n ṣẹlẹ̀ fún pé ẹ̀sìn sí ilé mo ti kúrò lé mo ti ṣe mo mi ṣàmì kí padà sí ilé so ọjọ́ kẹta tí mo padà sí mi ilé ni àwọn ọlọ́pàá wá mú wọn ní inú ilé àti ọlọ́pàá dẹ̀ ti mú wọn lẹ́yìn mo ti kúrò mo ti wà ní ọ̀hún mo ti wà ní ẹ̀yìn so àbí bí wọ́n dẹ̀ ṣe wọ́n pè wá pé ìjẹta náà wọ́n fẹ́ gbé tá a dárúkọ wọ́n ń pòkẹ́tì wọn ẹjọ́ ìjọba tó wà ní ẹ̀bá wa ẹ̀bá wa ẹ̀bá wa investigate. ṣé ń gbà tí wọ́n dùn yẹn ti fáwọn ti pa àwọn ti pa àwọn yẹn bẹ́ẹ̀ náà wọ́n pa lójú tiẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó tẹ́ta wọ́n pa lójú ẹ̀ nìyẹn kí ló sọ́kàn wẹ́ẹ́ fi ṣe. ṣe wọn ò fọ lówó. wọn ò fọ ní kankan ìbọ̀kọ̀ ẹni. bẹ́ẹ̀ ọmọ tí ọmọ tí wọ́n bí ń kọ́. ọmọ lóde ọmọ tí ìlú tó ṣèlú ọmọ yẹn tó lọmọ yẹn wà. àwọn ìjẹ tó ń lò yẹn àwọn ìjẹ yẹn. inú òwúrọ̀ ní ẹnìkan tó máa ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó náà wọ́n máa ń lò tó máa bá iṣẹ́ yẹn ní ọ̀pẹ̀ yẹn ní pásítọ̀ yẹn ti wà lẹ́wọ̀n báyìí pásítọ̀ yẹn ló máa ń bá wọn ṣe gbogbo iṣẹ́ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀. ok àwọn ló máa bá wọn ṣe àwọn iṣẹ́ yẹn tẹ́lẹ̀ pásítọ̀ yẹn wá gbọ́. òun ti wà lẹ́wọ̀n. báwo ni wọ́n wà lẹ́wọ̀n. wọ́n mú un ní láti. ok wọ́n mú pẹ̀lú àwọn láti wọ́n mú ok wọn ò tí mọ àwọn ọtí mọ ọkọ ẹ̀ ń gbà yẹn kí ló mú ṣe tán fi mú. ọkà lọ kápátì. ok tó ń fi wà lẹ́wọ̀n ok wàá ṣàlàyé pé àwọn jọ ṣiṣẹ́ pẹ̀lú àwọn ẹni yìí kò sọ fún wọn kò báwọn ọlọ́pàá bẹ́ẹ̀. kò sọ fún ọlọ́pàá wọn kì í kọ́ wọn máa ń kọ́bà títí ara wọn. ìbárí sọ pé o lè rí sọ pẹ̀lú kò tó ṣẹlẹ̀ yìí fẹ́ gbé àwọn èèyàn bí àbúrò àbí ẹ̀gbọ́n ẹ̀ wọn pa bẹ́ẹ̀ kí ni kò tó lè rí sọ nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ kí ló tó wò ṣe lọ sí station kò lọ sọ station direct tó jẹ́ pé ọ̀rẹ́ mi lọ sí ìdílé tó lọ ṣègbọ́jọ́ fún. bàbá tí nǹkan tó sọ fún mi lè jẹ́ kí n mọ̀. tó sọ fún ẹ. tí máa sọ fún mi. tí wọ́n pa láti gbà yẹn. wọn ò pa ẹ́. ọkọ̀ kò sí ọ̀dọ́ agbára ìṣòwò bí wọ́n á kékeré bá ṣe fún ọ náà mọ̀

abídèmí ló mú fún ẹ ọkọ ẹ ló fún ẹ ní fóònù ẹ pé kó máa lò ó bèrè pé báwo ni fóònù ṣe ní fún ẹ ní fóònù hmm? owó rí pípẹ́ ń dọ́ lójú ẹ̀ bóòrò àwọn kọ̀ọ̀kan lórí ẹ̀ tó fi ń lò owó rí àwọn kọ̀ọ̀kan lórí ẹ̀ tó wọ́n fi ń lo fóònù. ta ló ní fóònù abọ́sẹ̀dé náà ni ẹ̀. abọ́sẹ̀dé ló ní fóònù. mo sọ fún wọn. kí lorúkọ ẹ lẹ́kọ̀ọ́ sí. Mariam Aruwaji. Mariam Aruwaji.

báyìí tó ti bí ábí.

wọ́n ní kílé ẹ̀ máa wà ní ẹ̀sìn ilé wọn ni ilé bàbá mo ṣe wá sí mo ṣe tó ti gbọ́ pátápátá wá sí ní àtọ́kùn ìgbà tí mo rẹ̀ wá tó di bí àbí sẹ̀tẹ́mbà di ẹ gbọ́. ṣẹ̀gbọ́n oríṣiríṣi àwọn èèyàn tó máa ń gbé mọ́tò wá ṣẹ́tírí. you know this guy was thrilled inú ẹ̀ dùn ọmọ yìí ó rí pé oríṣiríṣi àwọn èèyàn tó lówó ńláńláńlá wọ́n máa wá sọ́dọ̀ ẹ̀ oh god. Nigeria, Yoruba especially, you are in, you are in, ẹmọ kéèyàn wà ní trọ́bù kó má mọ̀ pé òun wà ní trọ́bù èmi lè máa sọ pé wọ́n èmi lè máa sọ pé mo wà ní trọ́bù you are in trouble you are what you are in trouble hmm. you leave all these people in their society if you have security now later your children don't have security they will use your children ṣó ti yé àwọn èèyàn ńláńlá pẹ̀lú mọ́tò òun ló ní owó wà lọ bá pé kó fún un ní business ó dẹ̀ sọ fún tó bá ti lè máa gbéyàn wá láti jẹ́ kó máa pa èèyàn ló ń tà fún wọn torí n tó n tó entice bọ̀bọ̀ yìí òun náà ni àwọn kind of caliber of people that go into these guys tó tó tó tó ń wọnú lémi yẹn òun ni òun you see àwọn èèyàn kind of people tó entice ẹ̀ o ni wọ́n dẹ̀ ní kó lọ máa wá so èèyàn ńlá láwọn yẹn n tó wá rà nìyẹn hmm. n tó wá fún yín torí pé àwọn nìkan lérò kò ga kò da ti dókè ó dókè kọ́ òkè kọ́ òkè ni àwọn èèyàn máa pààyàn jẹ láwùjọ wọn máa ṣorí burúkú ọlọ́pàá ẹ ṣàlẹ̀ gbogbo àwọn tí gbogbo nọ́mbà babaláwo yẹn gbogbo àwọn tó wà lórí ẹ̀ tó pè ń kọ́sítọ́mù yẹn pátá gbogbo ló ń ra èèyàn ló ń rẹran èèyàn lọ́wọ́ ẹ̀ tó tọ́ ni ẹ ní ìdí ẹjọ́ pẹ̀lú wọn put them into investigation you don't need to invite them pàápàá just boss them àti jẹ́ kó ń sùn ìyẹn tí nàìjíríà bá ní system they should be in the system. gbogbo wọn tó ń lọ sọ́tẹ̀ yẹn tí wọ́n ti sẹ́yìn tó wá ti ń patronize babaláwo tó ń sàn patronize wọ́n gbé wá bá wa lórí bíbà yìí náà babaláwo wọ́n gbé wá sórí social media yìí náà ni àmà ni wọ́n hate me my truth is too hot for you we are general trading <laughs> general ni wa bẹ́ẹ̀ we talk about anybody ó ti hmm. talk about anybody ìwà yín ò dáa o ìwà tí yorùbá gbogbo òṣà tí yorùbá gbogbo àwọn ìwà ká pààyàn kọ́ máa fi hàn ṣe tuntun yẹn mi ò mọ tọ́dà place ò bọ̀ tí yorùbá yẹn ẹ change kí àwọn president kọ́ bá break record ẹ ṣe ò bá.